me fall in love, then you begin to trouble me. Olólùfẹ́ jẹ́ ká sọ àsọyé, ká rántí ibi a ti ń bá a bọ̀, ká gbogbo ìlérí, ìfẹ́ tá a ṣe fúnra wa o. Ohun tó bá fẹ́, máa fi fún wọn, lóhun tó bá fẹ́. dà mí o má dà mí o àdùn o ẹ̀mí mi ò gbé ìfẹ́ ló ń pa mí bí ọtí mímọ́ mi mú ògùrọ̀ o ìfẹ́ ló ń pa mí bí ọtí o mímọ́ mọ́ tí olówó ńlá ìfẹ́ tí ń salágbára dọ̀lẹ́ tó sọ tó bá wá fi mí lẹ̀ báwo ni káyé mi ti rí má fi mí sókun má fi mí síbànújẹ́ olólùfẹ́ ló ń ṣe rí má dà mí lórí mi ò fẹ́ kó lọ ní ìwọ lẹ́ni bí ọkàn mi ìwọ láyé mi ìdùnnú mi ìwọ lẹ́ni bí ọkàn mi ìwọ lòṣùpá ló bá dalẹ̀ ìwọ ni oorun mi lọ́sàn gangan tó bá wá fi mí lẹ̀ pé kò fòbá láúláyé àbíta ni ó ṣe tó máa fẹ́ kí olólùfẹ́ rẹ̀ lọ. ohun tó bá fẹ́ bí mo ti wí olólùfẹ́ máa fi fún ọ. ẹ pẹ̀lẹ́ mọ́. ìwọ ni kò pẹ̀lẹ́ sórí pé wèrè ni ẹ sórí hmm? pé wèrè ni ẹ. ẹ káàbọ̀. tí màá ti kọ́kọ́rọ́ yìí ṣán ẹnu ẹ òye máa kọ́ ẹ ni sórí pé lórí burúkú ni wọ́n bàbá yìí bó ló gbà lọtí mò ń tẹ hàn látẹ nǹkan. bẹ́ẹ̀ ṣe tẹ̀ náà mo sáré ta jí kan ojú oorun mo wà hànú iná ló jí mi. kò dẹ́ni dá fún ẹ mm. ta ló ń sọ sálárì ẹ èmi kọ́ ni mo ń sanwó oṣù fún ẹ èmi wá wà á ta mo lọ látàárọ̀ ìwọ wá ní wọ́n ń sùn ò ń sùn ẹrù ó bà ẹ́. ẹ má bínú. bẹ orí ẹ pé kó má bínú ọkọ mi dà. wọn bẹnu lé wọn. orí ẹ bàjẹ́. Ah! ọlọ́run mọ́ dẹ̀dá láàmú. Wow. Yeah. Ah, ah. Níbo ló dà? Tẹ́jì káká di kùkù báyìí lálẹ́. Ah, Kíló lè tó yẹn. Àwọn èèyàn mi kan náà pe àpèjẹ kan so wọ́n á ní pé kí n sáré bá wọn débẹ̀. Ayé ń pàpèjẹ lóru tí ó pè sọ̀sán tó wá ń gbọ́kọ̀ tèmi jáde lálẹ́ báyìí. Ṣèbí ayé ló bàjẹ́ táyé ò bá bàjẹ́ ni àìsùn ni wọ́n ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìgbà tó dàsìkò tí ń sin náà tá à ń ṣe patí lọ́sàn-án gan bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ pé gbogbo ọmọ kéékèèké sí apá kan létí wọn nìyẹn. kọ́lọ́ mọ́mọ́ fàtíjà tí mo èèyàn síbi tí ó nira síbi tí ó hà lórí kí ni ṣé kí n má sùn mọ́ ni ẹ̀yin náà ẹ̀ wá agojí ẹ̀ dé àlẹ́gùsí ẹ̀ kú re o kálẹ́gùsí ní lẹ́gùsí ẹ̀ sún re àsìkò tó ní tó ní pati bá dẹ̀ fi pati ẹ̀ sí náà la máa bá ṣe. ok tí o bá títọ́ wá pè é sí i wọn ò ní kẹ́ ẹ má wá yàwó dání. ẹ náà kò tí kan ó máa kàn án tó bá yà. <laughs> tó bá kàn yín wá pè yín náà ó jà mọ́. ẹ pẹ títí yín náà àwọn tí àwọn tí àwọn tí. ẹ má pẹ o. kò sí wàhálà tí n bá dẹ̀ pẹ́ náà tí n bá dé I know where to tap so wàá lè máa fún mi ti wà láàánú. ẹ má pẹ ṣáàtì tèmi nìyẹn Safura ọmọ mi dà Safura. aláìlè aláìlè. sá. ṣígbẹ́ ìtọ́ rẹ̀. Yeah. ti lọ ó ti lọ ó ti lọ. ojútùú tó wà ń ta ipò o. ojú ipò sà. àkóyá lọ fi kọ́ tó gbóná sára ni. ó ti yé mi sà. kí ni ti bí kọ́ ṣó ṣẹ́kù. oògùn téńté kan wáyé. títí ló kù tí bá ti dé kó rán mi létí. Ah, <laughs> <laughs> aláìdí àgbà. yẹ sà inú mi ó dùn kálẹ̀ ní ọgbà ẹ̀mí mọ̀ nira ẹ̀sìn sà ẹ̀sìn kẹsà díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o jẹjẹ ọlọ ọlọ ẹ̀yin ń dáa tán ẹ̀yin ń dáa tán. Yes, sir. Ah, láyọ̀ o olù ọlọ́run tó dáka gangan kò dá dọ́gba débi pé yóò wá dáwọ èèyàn yóò dá wa lọ́gbọọgba ọ̀gá nu wọ́n ti bí mi léṣe kó tutù mú pé ṣé mo ti rí nǹkan gbóná tí gbèlúra wọ́n wọ́n kí ẹ̀ fún ọtán délẹ̀ ni ṣebí èèyàn làwọn ẹ̀yin ẹja wọn ẹja wọn ẹja wọn àyàrá ní ó dé Ṣàngó Olúkòso ojú wọn ti lé kankan rè wọn ò lejú kankan lójú wọn máa tan ẹ̀rẹ́ ná pé kàn nìkan lọ lọ́run gbáyé fún ìmọ̀ bí ìmọ̀ bí ìmọ̀ bọ́gà ti sàgbákò wọn gan bọ́gà ti sàgbákò wọn ọlọ́run lọ́mọ iye ọ̀sẹ̀ tí wọ́n wẹ̀ mú rí ilé ọkọ̀ wa rírú wọn láti wà nísìnyí àwọn ọkọ mọ̀ já wọn lẹ́nu mọ̀ já wọn lẹ́nu já wọn lẹ́nu. ọlọ́run adé adé ọlọ́run jẹ́ ọmọ tí ibi fìdí jókòó sí. ó lágbára. àní tó bá wo bí inú ẹ̀ ṣe ń bí mi nígbà tó wọlé tó máa mẹ́rin ó dàbí kí n gbà ní ojú wọn kò tí máa lọ gbé ìgbàjú fún the next thing tó máa wáyé ni kí n máa fẹ́ lọ ní mo fẹ́ lọ fún ní punch ni wàá dẹ̀ lọ dáràn múra mi lọ́rùn. She understand mo á ń wòran kò jáde ṣá. alaka bó o ṣe fọwọ́ kan yẹn òun ló dáa tó bá ti di pé òun balẹ̀ṣẹ̀ gba spurs a máa fura wípé àbọ̀kùnrin ti ń gẹ̀ tòun ni o ò ní lè gbámú lọ́rùn ọwọ́ báyìí bó o ṣe fọwọ́ kan yẹn ló dáa o àbí kò yẹ jẹ́ ká máa ṣọ lọ ó ti yẹ. mo fẹ́ bẹ̀rẹ̀ question kan hmm. ṣe pé nǹkan tó bá rúyàn lójú èèyàn máa béèrè náà ni òun. oh yes oh yes. kí ni nǹkan tí lédè ń fẹ́ kí n tó ṣe fún ọwọ́ náà kí ló fẹ́ gbìládùn gbogbo nǹkan tí mo ṣe fún ìbírò ń kẹ́kẹ́ la gan-an kí ni nǹkan tí ó fẹ́ kí n tó ṣe fún òun tí mi ò tí ì ṣe fún mi mọ nǹkan tó bèrè fẹ́ tó fi ń yàlẹ́ àlè. oh yes. Hmm sórí ìbéèrè tó béèrè yẹn àwọn bàbá ńlá kú bàbá wa wọn ò rí dáhùn. Hmm. bẹ́ẹ̀ ni sórí obìnrin bó ṣe ń wò wọ́n yẹn kí ló ṣe alias tó yẹ kó máa pè wọ́n nìyẹn tó bá ra helicopter fún wọn kí ló ṣe ní o kó wá kúrò lẹ́ helicopter kó ra aeroplane kí ló tí ì ṣe náà ni ó wá fẹ́ mọ tuntun tó bá gbé orí ẹ báyìí nítorí títí ẹni o. Mm, ẹbẹ o o. Mm, mo bẹ́rí nítorí tí ẹ kó dà wọ. o ṣètò náà ni. o ṣe ọlọ. o ṣètò náà kò sẹ́ tó rí ìbéèrè yẹn dáhùn. o ṣètò ni lọ́dọ̀ máa. Hey, baby. Oh. Hey, my name baby. Oh, my name baby. Hello, yàrá báwo ni ṣé shall fẹ́ lọ wá? Owó la ṣe é ní Ah, so don't let me be selfish. Uh, jókòó orí ìpàdé ti mú jókòó tiẹ̀. ṣé ìbú máa sọ yẹn fún mi. ẹ ṣe jàre. ẹlẹ ẹlẹ ẹlẹ ni what's going on o sọ nípa àlejò wọn àbọ̀. mo fi gbogbo ẹnu sọ̀rọ̀. ok gbogbo ẹnu sọ̀rọ̀. bẹ́ẹ̀ni àwọn amóòlùdùn ni mo kó wa bẹ́ẹ̀ alówó má jayé àwọn lọmọ. àwọn amóòlùdùn ni wọn dé yìí. àwọn ìlú ayé lè méjì. so in other words òun sọ fún mi pé àmọ́ kó wọn á bẹ́ẹ̀ ni ti tèmi lélẹ̀ ti jẹ nìyẹn mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ kí a gbélé fúnra wa jàre kí ló ṣẹlẹ̀. Hmm. alaka. ọ̀gbẹ́ni student wà ń bí báyìí. Hmm. <laughs> sori pé yọ ni wọn. <laughs> <laughs> Eh. má dọ̀ọ́ lárẹ́ o òun gan mi rí ṣe o. àwọn oníṣètò wa ń bí báyìí. Hmm bọ́bọ́ yóò ti bàjẹ́ gan-an. alaka ah. alaka ah. ah, ṣe ti rí iná. ọlọ́run kò ṣàánú mi báyìí. ṣé mi ò rá mọ ibi tí mo fi kí ní ọ̀sán. fóònù tí mo tọ́jú sí Sọ̀kẹ́ mi ò sun wọn náà wo gbogbo ibi tó mọ wọdé látẹkàn ni lẹ́fù <laughs> tó ń gbé mi lọ àti kọjá kínní náà <laughs> tán ni nǹkan tí ọba rere máa ń yá lẹ́nu ni um, kí lorúkọ ẹ náà. Ah, ṣùgbọ́n mo sọ fún yín ní kí lorúkọ ẹ ṣe ti wá gbàgbé. Ah, ó dà pé mo yá lódún bá ti wọn á àbí. <laughs> And and and and and as in Eniola Enitan. Abi, which one is it? Ake Eniola Nisa. Eniola. That's a beautiful name. Thank you. Èmi náà make sure pé mo fi ọwọ́ ọlá ẹ̀ mo fi bá Wow. Trust me. can't wait. All right. All right. All right. Ishakuru wa ṣe báyìí o. Wọ́n you? máa ń fẹ́ kí ni mọ̀ ní tí n bá fẹ́ bárẹ̀, máa fẹ́ kí n mọ̀ nípa oh, um, I'm a makeup artist. Nah, makeup artist, àwọn tó máa ń tún ara ṣe tó máa ń kun jù. ọ oh, tó máa ń lọ sí pati máa ṣojú fún àwọn èèyàn níbi kọ́rẹ́dọ̀ báyìí. just like the one on my face. really táàkì dá yín mọ́ tá a bá ṣe makeup tán yẹn <laughs> ẹlòmíín máa ń jọ ìgúnnukú nínú yìí. <laughs> no problem yeah, ọ̀tọ̀ ni. then uh, mo tún mọ̀ nípa massage. massage tí màá massage gbogbo ara yín tó jẹ́ pé ẹ máa gbàgbé orúkọ yín. máa gbàgbé orúkọ mi. Ah, àyẹn máa lé díẹ̀ o <laughs> orúkọ tí yàtá yẹn sọ mí láti ah wá ṣe yẹn fún mi má jẹ́ gbàgbé orúkọ mi wóbi wóbi. àwọn ti yá ilé làwọn àṣemọ àjíjẹ kára tún nà náà ni èmi gan náà mo wà gidigba o tí bá da lọ́pùsù bọ̀rọ̀ báyìí mo àtọ́ sínú ayé ni <laughs> ṣáà mọ̀ <laughs> but máa fi mi dára tí tí ò ní pè mí o ó tọ́ ni. ọlọ́run máa jẹ mm. dáadáa ló wà nínú wa bí títí mi ìgbádùn ti mm. wàhálà ti tèmi so no. you just relax ẹ jẹ́ kí n freshen up ṣe ti bọ̀. okay. Mm. i'm coming wá ṣeré fún mi. <laughs> ebe eh, náà máa ṣeré fún ẹ bayati ó ṣáà mọ̀ ah. dọ̀là kílẹ̀ tó mọ̀. bàbá láńlọ́dún ìjọ eh, mo ṣáà ti ń bẹ̀yìn látẹ̀ ẹ̀kan ẹ wo tó bá máa di ìparí oṣù mo promise yín ẹ máa gbowó yín. ẹ̀dùn ṣe é gbádùn hmm, ṣe é mọ nǹkan tẹ̀ ń sọ lẹ́nu eh, bẹ́ẹ̀ ṣe máa promise mi rèé oṣooṣù lẹ máa promise mi tèmi náà sì mọ̀ èsì bá yín jiyàn mo tún dé lónìí ẹ tún promise. Ah. mo mọ̀ pé ti try. gbogbo oyún tiẹ̀ ti kúrò lọ́rọ̀ mi gbogbo oyún ti kúrò lọ́rọ̀ mi ẹ jẹ́ sọ àwọn kan fún yín o tó bá di ọ̀la tí n rí kẹ́ ẹ san owó mi ah, tó má ma fi di ọ̀túnla ń mú àwọn èèyàn tí ó wà yọpá nílé. Ah, babaláwo lọ́dọ̀ ẹni sùúrù. ṣé rí kéèyàn bá tiẹ̀ ẹ má bẹ̀ mí ó ti kọjá ẹ̀bẹ̀ ibi tá a bá bá nǹkan dé ìyẹn máa ń mọ̀ ni ó ti kọjá ẹ̀bẹ̀ ẹjọ́ ẹ sọ fún mi nígbà tẹ wá ní ẹjọ́ ẹjọ́ sẹ́yìn ni èmi fẹ́ fi ṣe ọ̀rọ̀ lé tí ilé bá bá tó fẹ́ fẹ́ gbà nǹkan pé kéèyàn tún lè ṣe tó bá máa fi di bí ijọ́ mẹ́rin tẹ́ ẹ̀ tún sanwó tí ìbá ní kán wá kó gbogbo ẹrù yín kò ní lẹ́pẹ́ mi lọ́màlè. bàbá landlord mú mú pé ti gbìyànjú ẹ jù. ẹ jẹ́ jẹ́ jẹ́ kókó la yín kó kókó la dùn mí. mo jìyà jìsẹ̀ kí tó kọ́lé yìí. ẹ wá gbogbo orí burúkú yìí gan náà. mo jẹ ìṣẹ́ kí tó kọ́lé yìí èwo ni gbogbo orí burúkú yìí gan-an kílẹ̀ tẹ̀ ti màámi bẹ́ẹ̀ yẹn ah, ah, màámi ẹ̀fí mi lẹ̀ ṣé ẹ fẹ́ kọ́ màámi lẹ́gùngùn ẹ̀yìn ni eh, eh, tí kò bá fi eh, lè ṣe màámi ẹ pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ́ ah, ó mà dùn ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀ ó tẹ̀ da jọ́sọ̀ ń bí mi lọ́rọ̀ ni àbí hmm, kò yé mi ni ṣé mi ló ń bá wí ni àbẹ́ yìí tẹ jẹ́yà àbí èmi ló ń bí lọ́rọ̀ ẹ̀yin ń bá wí. ọ̀rọ̀ ẹ yé mi sọ fẹ́ sọ pé ọmọ pé ẹ jẹ́wọ́ lé nulẹ̀. ẹ tábà wá jẹ́wọ́ lé ṣá nígbà ní sanwó lẹ́yìn mi. Ah, ẹ fẹ́ fi wá ṣe màmí léṣe. aṣọ fẹ́ máa fi mí kọ́rọ̀ sọ ni ẹ hmm, ní sùúrù tẹ́rí èmi gan tẹ́ ń wo èmi gan fi gbogbo ara gbádùn sọ máa fi mí kọ́rọ̀ sọ ni. bó ṣe bó ṣe mo rí èèyàn ti ní kọ́rọ̀ sọ. irọ́ ẹ ẹ má dà sí ẹ má dà sí èmi gan ọmọ ta ni mí gbogbo èèyàn mọ̀ mi. ẹ lọ́wọ́ lẹ́yìn tá à ń sọ̀rọ̀ pẹ̀. Ah, ó fẹ́ búga mi sẹ́mi lọ fẹ́ búga èló lówó lé tèmi tó bá jẹ́yìn òní ẹja ìjọba fà á èmi ò ní kankan sọ pẹ̀lú rẹ̀. ṣé ẹ̀jẹ̀ fẹ́ gbà owó lẹ́yìn. mo fẹ́ gbà. èló lówó lẹ́yìn tá à ń sọ̀rọ̀. Ah, èmi ní tún bí wọn náà ṣe iye tó bá jẹ́ kó o sí owó ọdún kàbọ̀ kó o sí kó o san fún mi. bóyá tó bá lówó lé gbà ẹ jẹ́ kí n mọ̀ ẹ jẹ́ tètè sọ̀rọ̀ sí kí tó wọnú ilé lọ. sẹ́ǹgbọ́. a máa fún yín pàbí òṣèlú sọ èmi ní báwí. níbẹ̀ yín ni ẹ má bínú ẹ má bínú ẹjọ́. èmi ní báwí. ẹjọ́ babaláwo ọdọmọdé ah, ló ń ṣe. irú èmi gan náà à ah, ṣé kèye pé kínní èmi lọ ń bá wí kété mi bá lówó ọ wọlé lọ tó bá wọlé kí lọ fẹ́ dà. babaláwo èló lówó lẹ́yìn. èmi ò mọ̀ lọ́dún kan fifty thousand owó ọdún kàbọ̀ sí. ṣọ́tọ̀ bílẹ̀ bílẹ̀ sórí èmi máa fẹ́ kéèyàn tẹ́ fúnra rẹ̀ ẹjọ́ tẹ́ pọ̀ ní ìwọ àtijọ́ rẹ̀ kí ló wí ẹ ta account number yín síbí mi. wà á ta ni. ṣé ti pariwo tán. o fẹ́ bù gà ok. ṣé ẹ wá ta account number àbí kí n wọlé lọ mi ò ráyè gbogbo o lè wọlé o èmi kò ráyè o èmi ò lè wọlé. ṣé ẹ máa ta account number yín. àkáǹtì wo ni. bílẹ̀ bílẹ̀ lẹ́mẹ̀jọ bẹ́ẹ̀ bù gà mí ìdẹ́jọ́ plan ẹ̀ ni ah. kò sí wèrè. ó là máa san létà ni ẹ má bínú. má mi ẹ̀yẹ́dẹ́ ẹ má wọ hmm tó bá máa fi di ìjọ mẹ́rin lónìí tí n bá pe àwọn ẹrú láti ògìjò kan apáyín ọkọ̀ ògbó ẹrù ń jáde gbà èmi ò fẹ́ gbogbo rárá ẹ má mọ ẹ má mọ ẹ má mọ bùkátà nǹkan tó ní báǹkì sáà lè san parí. kí ló ń kí gbogbo nǹkan bẹ́ẹ̀. ẹ gbà sọ́kọ̀ bá lọ máa sanwó sí ni a lè mọ bí ta máa sanwó sí. báǹkì wo. Hmm. ó dá access gbogbo rádaràda ibi ọ̀fẹ́ nínú ilé yìí èmi mọ́mọ́ wà láti mo ṣe sẹ́ndẹ̀ síta ni ta ló sẹ́ndẹ̀. ó sàn ó sàn ṣe rí o ibi tọrọ lè ayé ìlú gbogbo èèyàn mọ̀ mí láti pé mi èso ń wàhálà ẹ já sọ̀rọ̀. ẹni ọlá ẹni ọlá. ẹni ọlá ẹni ọlá. máa. bọ́m bọ́m bọ́m bọ́m bọ́m jọ nítorí tọ́lọ́ mo fẹ́ bí ẹ jọ níbo ni o ti rí èkú pink seventy five thousand tó transfer sí landlord. mo mi ṣe mo sọ fún yín pé ìdíṣẹ́ makeup tí mo ń ṣe ni mo ti rówó. ẹ ẹ ẹ ẹ má fi inú mi mo mọ jẹ iṣẹ́ makeup olùsí tó ń san seventy five thousand fún ẹ. wọ́n mi n kò fẹ́ fi buga landlord ni. buga òṣìwò ni ọmọdé yìí ló ń buga eh, kí ló tó fẹ́ kó bá mi mi ò tí ì rówó olè sùn ó lọ sún seventy five thousand fún láńlọ́ọ̀dù ló ń bùgà jọ ṣé o fẹ́ kọ́ fowó kún wọlé ni. nígbà tí láńlọ́ọ̀dù mi fẹ́ yá wèrè. àlùkí ṣé kì í sọ ẹni ọ níbi yẹn máa sọ̀rọ̀ bí ọmọ tó ọkọ kí ló ń ṣe é bí ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́. ẹ má bínú màmí. ẹ jọ seventy five thousand báwo ló lè jẹ tálẹ́ni tó makeup fún tó fún ẹ ní àdúrà owó yẹn. ọmọ olówó kan ni so bridal makeup dẹ̀ ni wọ́n ṣe òun àtàwọn ọ̀rẹ́ wọ́n dẹ̀ fún mi lówó. ẹni ọlá ṣe oṣù ọ. bẹ́ẹ̀ni màá mi. oṣù ọ. owó gidi ni wọ́n sọ fún mi. ọlọ́run máa bá mi ràn ẹ́ lọ́wọ́. àmín. a máa pèsè iṣẹ́ alálùbáríkà ṣé tó máa ṣe àṣeyọrí ìdí a máa pèsè ẹ̀fọ́. àmín o irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn gan mo tẹ̀ ń gbàdúrà kan máa gbé wa fún wa. àmín àmín àṣàmì máa kú jèrè lágbára. àmín màámi kí lè máa wá jẹ báyìí. kí ni màá jẹ. bẹ́ẹ̀ni ó wà nílẹ̀ gidi gan o. Eh, eh, ah. lẹ́yìn seventy five thousand tú ìlówó náà. bẹ́ẹ̀ màá ní ah, owó tó pọ̀ gan ni wọ́n san. tó o ti ẹ̀ bójú mi jẹ́ pẹ́ owó ló. bẹ́ẹ̀ ni o ṣe máa jẹ tọ́kì. máa jẹ tọ́kì sára bíi kílò mẹ́ta ah, ṣíkì bíi méjì. kò sí wàhálà gbogbo pọ́ọ̀tì ló máa kú. ọ̀la mi ìjà fásitì ọmọ ìlú ojú pẹ̀lú ṣe ń jẹun ẹ̀ka lẹ́wọ̀. ẹni ọlá. Ah, ìyàwó ẹ̀ báwo ni. how ah. far. wà báwo. wà ok. báwo níbi tó lọ. wọn á dúpẹ́ fọlọ́. ṣé wọ́n ṣe dáadáa ṣá. Ah, at least ó ṣe àbẹ̀tà ju kéèyàn máa jókòó sílé lọ. báwo ṣé o bá mi mú nǹkan bọ̀ ni. ò <laughs> fọ́ ni ṣé mi bá ẹ mú nǹkan bọ̀ àbẹ́mi hmm. wá gbà lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ lórí owó ni o ọ̀rọ̀ lórí irinṣẹ́ tí mo sọ fún ẹ pé mo fẹ́ rà mo dẹ̀ ti dáwọ́ ẹ̀ kù ten thousand naira péré ló kù so mo wí pé tó bá lè help mi pẹ̀lú ten thousand naira yẹn kí wàá gbà lọ́wọ́ ẹ̀. ok o ní ten thousand yà ń ṣe big deal mọ̀kọ̀mọ̀kọ̀ tó ń ṣẹlẹ̀ ni pé wọ́kọ̀ fún mi di bí i month end àjọ tí mò ń dà yẹn tí n bá ti kó máa kó fún ẹ èló ten thousand naira ó yẹ kó mọ̀ náà. bọ́ṣọ wà ókè ṣá wọ́n ọ̀rọ̀ òṣì tó ń jáde lẹ́nu ẹ̀ kí n dúró dé parí oṣù kó tó rí just ordinary ten thousand naira fún mi tí mo dẹ̀ sọ fún ẹ bí nǹkan yìí ṣe wà important sí mi tó. ah babe ordinary just ten thousand ló kò bẹ́ẹ̀ ó mọ irúṣẹ́ tí mò ń ṣe náà máa ní láti ṣàjọ kí n ṣèbẹ̀ kó pé kí n lè kọ́ ah no ìwọ́n náà mo mọ ọjọ́ tí mò ń ṣe náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà sí Malik at this point ọ̀rẹ́ mi àti ẹ ò lè wọ ó dàbí pé kọńkálùkù máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni because <laughs> ten thousand naira ni mo béèrè lọ́wọ́ ẹ Malik tó o lè provide fún mi ẹ sí. I'm sorry, I'm done with you. No, wá a ah, ah, stay out. Báwo a kí la gbé kí ló ju bébì? Ah, ó máa ń lọ. tó bá fẹ́, tó bá fẹ́, máa fi fún wọn oúnjẹ ọlẹ́lẹ́ aṣè kí yẹn ah mi ìdẹ́mu kẹ́tí bọ́ síta o èmi sì ní kásẹ̀tì tébù tọ́kì tó wá pè é ni. ẹ ẹ èsì tẹ kọ́ sọ fún náà pé ẹ ti sẹ́ẹ̀tì tébù ń sọ fún mi mo á rí pé gbàtí mo dé sálẹ̀ gbẹ̀rẹ̀ fún ni mo bá tébù yẹn. ẹ má bínú òun náà là ń ṣe. àrùn máa ń jẹ yín yìí pọ̀. <laughs> Ah, ah. òun náà là ṣe lọ́wọ́ a máa tó ṣe tán sí. kò burúkẹ́ ṣe rẹ̀ hàn. Safura shake kíá o. Yes, Safura Yes, Safura ẹjọ́ yẹn mọ̀ yẹn kíákíá. ẹ súnmọ́ ẹ súnmọ́ lẹ́ẹ̀kan. Ah. ó yẹ yà wọ́tà. ẹ bí o ṣe gbọ́dọ̀ mi ṣeré. ó yá tètè lọ pé rọ́pò mm. oúnjẹ ti rẹ́ẹ̀dì kó máa bọ̀. Ah. you didn't bring out the dishes mo ti sọ fún ẹ kó máa kó flat plate síta ó yẹ yẹ yẹ yẹ make it. Ah. lára ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an ni. nígbà mm. mi ṣe fẹ́ kí mi pa ó ti tó dàrí. ó jẹ́ kí n kí ẹ wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe mí. yiniyini kẹ́ni gbogbogbogbogbò tó bá jẹ́ yẹn ni kò ṣe kí ni kò gbójú ń bà kò sọ tí ń bà mí wà láìwọ títí tó ra ṣọlá ìyá kan tó rọra mú yẹn kò tètè mú dání ṣinṣin o mú dání o. ó ti bọ́. mi ni torí pé a exchange contact now. oh what. yeah. ah oh exchange numbers kò yé mi o ah ṣé àwọn ṣàmúṣepọ̀ dọ́ọ̀ ni àbí kí ló ò gbaná ṣé tí mo bá béèrè nọ́mbà títí ewu lè béèrè nọ́mbà títí mo. wọ́n kò sí bàtẹ́ mi lè ṣe sí o kò sí mílíkù tí mo lè ṣe sí ní ti lọ́n ti lọ́n náà ní ti dọ́ọ̀lẹ̀ ti dọ́ọ̀lẹ̀ náà ní ó tán you can say that again torí látìgbà tí mo ti ń ṣe run sí ilé gbẹgbẹ mi ò rẹ́ni fún mi ní twenty k débi tí màá rẹ́ni fún mi ní 50 k <laughs> mo tún wá jàjà rí ẹni tó máa fún mi ní two k tí wọ́n ṣe transfer tí mo dẹ̀ receive alert I was so shocked babe ah má nìyẹn yà mí lẹ́nu wọ́n jọ mí lójú gan. you were so shocked you never shocked you go soon shocked you before nǹkan wọ́n á sọ̀rọ̀ bóyá àwọn àwọn wíní wíní wíní wíní ni mo bá ń rò wọn I roll with the big boys kí ló ń ṣe kí ló ń ṣe ẹ́ ah, ah. iṣẹ́ yàtọ̀ sí iṣẹ́ mi lẹ́gbẹ̀dẹ̀ yàtọ̀ sí lẹ́vù ah. wọ́n tún ti fọ́ǹbù ẹja láyé ó ti ṣe kí ló ti bọ́ lọ́wọ́ ẹ̀kọ́ lẹ́sìn kan tá lè ṣe sí ó ti bọ́ ó ti bọ́ nìyẹn. èmi rò bíi pé bóyá kí n má bẹ̀ ni nígbà tí wọn ò béèrè kọ́tà tì mí so kí ló tí màá fi wá béèrè contact wọn and moreover mo rò bí pé one of thing ta máa ń ṣe yìí náà ni. Hmm, nǹkan tó bá yẹ kẹ bẹ́ẹ̀ sí ẹ̀yìn bẹ́ẹ̀ sí nǹkan tó yẹ kẹ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ mọ́ kó o fẹ́ bẹ́ẹ̀ kí ló yẹ kó bẹ́ẹ̀ mọ́ tí o bá ṣe yẹn kókó tí ẹ létí mo bá bẹ́ẹ̀ báyìí mo máa lọ bẹ́ẹ̀ sí akọ́ bẹ́ẹ̀ sí gbogbo ìwọ ló mọ ibi tó bá wọn kó bẹ́ẹ̀ lọ nǹkan tó ti bó ti bọ́. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní ọ̀rẹ́. before òfin ah, ah, kí ni mo sọ tẹ́lẹ̀ mo ní ìdánwò àpò ó ti bọ́. Ẹniọlá. Ẹniọlá òṣìwò ló pè. Ṣé o máa sọ pé òun rí mi ni? Tí bá wá rí ẹ ńkọ́, kí ló ṣẹlẹ̀? Wọ́n ní mo jókòó sí ìbàyí tí mò ń dúró látara láti bí wọ́n náà ni mo ti wà ń bíbà mo ti sí bíbà mo wà látara. Ẹ torí pé òníṣẹ́ ni àpọ̀dà ọkùnrin ló máa ń jókòó sílé obìnrin. Ah. Ẹniọlá kí ló ṣẹlẹ̀? mo ti pe nọ́mbà mo ti send message ṣe o reply kí ló dé kí ni mo ṣe. jọ kí ni mo fẹ́ reply ẹ̀ fún kò sọ fún mi kí ni mo fẹ́ gbé kọ́lẹ̀ fún ìgbà tó mọ̀ pé o ò tọkọ ìyàwó ṣe kí ló tó wá ní ayé mi lára kí ló tó ń disturb mi ẹ sọ fún mi Malik jọ èló ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tó ń dá parí oṣù sórí pé ò wà òkè. ẹni ọlá àtẹnímẹ̀ni ò tó àtàná máa nà ah. ẹ̀yàn ọ̀la ṣe bó ń sọ fún ẹ ìgbà mélòó lóṣù máa fi parí ìsìn tí kì í gbàjọ má dẹ̀ kó fún ẹ. Ah. wọn náà gbọ́rọ̀ tó ń sọ náà kí n dúró kó gbawó àjọ kí èmi tó lè maintain ara mi no now ṣé nǹkan tó ń sọ ṣó mọ́pọlọ wa Malik ṣorí kò ṣe favour kan fún mi gbàgbé pé nǹkan ever ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ no Malik gbàgbé pé nǹkan ó wẹ́ bá pa èmi àti ẹ̀ pọ̀ tó bá rí mi lọ nílọ tiẹ̀ kémi náà lọ ń lọ tèmi jọ. Eniola kí ló nǹkan tó sọ ò yé mi lọ nílọ tiẹ̀ lọ nílọ tèmi ah. kò yé mi Eniola. kò yé ẹ eh. ok mi ò ṣe mọ. Ah, ò ṣe mọ báwo Eniola Eniola. Eniola ìfẹ́ ló pa mí bí ọtí ọkọ mi mọ̀ mọ́ tí olówó ńlá ìfẹ́ tí ń sọ dọ̀lẹ́ tó ń sọ akíkanjú dọ̀lẹ́ ọjọ́ mo ti rí ẹni mo ti mọ̀ wípé ìwọ làrí dunnú mi ìwọ ni fìtílà. báwo ṣe máa sọ fún mi wípé o ò rí fóònù ṣé bíwọ ló nu yàrá yẹn. Ah, ìrìn bí mo ṣe sún yàrá yín ṣe tán náà lèmi ti bóde ìrìn fóònù tẹ̀ ń sọ. o kàn bóde ni o ò mú fóònù tí mò sọ. mú nǹkan ah tí mi ò bá rí fóònù yẹn tí mi ò bá rí fóònù yẹn kó tí màá bá ẹ mú nílẹ̀ ara ẹ kọ o. ẹ ló kí ló dé fóònù rẹ wà fóònù rẹ wà báyìí náà. my darling mo mọ̀ pé fóònù mi wà ń bí ó ní fóònù kan tí mo mú wálé ọwọ́ um, kan náà àwọn staffs mi ni mo ti seize ẹ̀ and I bought it home mi ò rí ńṣe ló ń play game nígbà tó yẹ kó máa dá customer lóhùn. okay fine kò sí fóònù ọmọ ṣe yẹn nígbà tí a bá close to ń bọ̀ nílé kí ló dé tó fún ní fóònù ẹ̀ ọmọ kò ti fọ́ sínú darkness báyìí. inú bí mi at that time ni inú bí mi ni but the thing is mo mú fóònù yẹn wálé. ẹ lọ farabalẹ̀ Maria ẹ lọ farabalẹ̀ abẹ́ bá mi rí ni. irú ìbéèrè wo nìyẹn. n kò ní kí n anyway it's fine I'll look for it. <laughs> My darling, are you okay? Are you fine? Oh, In okay. fact, I tó ń sọ fún mi, ó kọ́kọ́ rẹ̀ mí Sarah. Kí ni máa lọ gbé ẹ̀mí ara mi I should phone you ọmọ tí ó ń bá tajà hmm. ní ṣọ́ọ̀bù mo rò pé àwọn kọ́sítọ́mà wà ara wọn táwọn ẹ̀ ń wẹ̀lú tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ òun dẹ̀ lọ háì síbi kan tẹ fóònù nígbà tó wá dé ló wá bá ah, irú ìwà pálapàla ló wá sí fóònù ọ̀rọ̀ àmọ́ fóònù wálé ṣé olúwa tó sọ̀rọ̀ ẹ̀ báyìí ó rẹ̀ mí bọ̀ mo ti dírámà bọ̀lẹ̀ fún un hmm. mo á sọ mo ní ara. Ah, ok ìgbà tó ń gba fóònù rẹ close tó ti mọ̀ pé ẹ̀mí lọ sílé kí ló dé tó fọmọ lọ́mọ ní fóònù yẹn ó mọ̀ pé mo ti fọmọ ehm. ní sínú ok problem sórí kò dá kí ẹ máa suspect hmm. ehm, alaka ó ní láti regret eh, eh, ayé ń ṣorí ẹ ṣé bá àwọn obìnrin ni àti pé ojú lala kan fi ń ṣọrí. kò sí rẹ́lẹ̀. tó bá lọ sọ pé tọmọṣẹ́ ni tó lọ jẹ́ ti ìyàwó ẹ̀ ńkọ́. kò lè sí nǹkan tí wọ́n lè ṣe lóòótọ́. kò sí tí wọ́n lè ṣe. nǹkan tí wọ́n bá fi sílẹ̀ lajá ń gbé. bẹ́ẹ̀ni nǹkan tí wọ́n bá fi sílẹ̀ lajá ń gbé. àbá ọlọ́run kó má rí bẹ́ẹ̀ ṣá. olúwa ṣeun. Ah, kó má rí bẹ́ẹ̀ kò lè pè mẹ́ra. kí pé ní hypertension ọmọ tó ò love ọ̀tọ̀ ìtò bá love tẹ bá tẹ ń jà àwọn òpè wẹ à ń jà ni ò níbi tó ń lọ bọ̀ tí wọ́n bá ṣẹlẹ̀ wẹ́ tó lọ suspect pé báyìí wọ́n bá yí ah kìkì dá o. o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ yìí gan. mo nífẹ̀ẹ́ o mo nífẹ̀ẹ́ o ò dàbí. a lè máa bára wa jà ọ bá yan kan àwọn onífẹ̀ẹ́ ọ̀tá pé ti yẹn o. ẹkùn. Eh, aláka alákàdì alákàdì eh, <laughs> wa eh. àwọn òwò ẹgbẹ́ tí mo kó fún ẹ kọ́ bó ló bọ́rọ̀ wọn dé. àwọn òwò ẹgbẹ́. ìwò ẹgbẹ́ tí ń fún ẹ. èmi tí mo pè mí tó ń bọ̀ ni oníjàngbọ̀njàngbọ̀. <laughs> o fún mi lésì mò ń wò yí pé òun ló kọ́ máa fi ṣíwájú. èkó ní láyé pé kí ẹ máa fún ẹ lésì òmùdúró ibo ló ti láwọn ọmọ yẹn. ah olú ti pàdé wọn. orí street ni orí támákì ni. lórí Tamaki támákì ti bọ́ bẹ́ẹ̀. lórí flabush lórí flyboys ìbẹ̀rù jìnnà owó èèyàn burúkú yẹn àríkà jábàtà ni mí ọmọdé yẹn ah, èèyàn gbọ́dọ̀ lórí ọkọ méjì ẹ̀mí máa bọ́ ni èmi yẹn máa já lójijì ni o ah. kò ṣe gbogbo àfihàn máa já ni. èèyàn gbọ́dọ̀ pé méjì tó bá ti já kò lè sanjọ́ lè so. èmi sì wò ó pé kán pé méjì tí ìwọ̀n à ń fẹ́ ṣe. fún ṣe fúnra tì àbí fẹ́mi. fẹ́mi. fún ẹ ọ dàbí o tí wọn bá ṣe ẹwọ lẹmi sọ pé mi bí ṣe wà yẹn sìn ẹmí ẹyọ péré ni mo ní ìwọ ní extra ẹ̀mí. extra o à ń lò fúnpá ni tàbá ti da kíní tá a sọ yìí jẹ gbogbo ara máa dìde ni ah, ìfúnpá la máa lò <laughs> ìwèrè la fi wo wèrè. ó gbé mi dé àwọn lẹ́bù kan wèrè yẹn bà lórí rẹ̀ gbà bẹ́ẹ̀. ó gbádùn ìjìyàwó ẹ lọ ní ọ. ẹ lọ lọ lọ kò tó bẹ́ẹ̀ ah, ó fẹ́ rí i ní láyé kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn level tó ń tún lọ yẹn eh, level àwọn ọmọ flybush tó dákọ̀ yẹn náà ló láti jẹ́. adult eh, education. Ah! <laughs> ó pọ̀ lọ ìyẹn ti pọ̀ jù àmọ́ á rí gbogbo yẹn wá náà á wò mọ́ ló dáa jẹ́ kí jẹ́ kí n bayọ́ máa jẹ́ torí pé eh, if there's a match hmm. tí match yẹn bá dùn can still hmm. recall the match. wọ́n á wọ́n á dáńsẹ́ fún gan tó gan tó lérò báyìí orí ẹ̀ yí ni pé ẹ́ ó tó tì mí lú bẹ́ẹ̀ ni mo ní. Ah o fẹ́ bá yé ẹ jẹ́ nìyẹn. ayé àyè ló bá ma jẹ́ òṣèbọ̀ ọ̀ma tó ní ma jẹ báyìí ní ìlànà náà náà náà kò wá sọ̀rọ̀. ọ̀rọ̀ bá ṣe kẹta sí. mo ní apọ̀nmẹ́ntì mo lọ fèsì ó dàgbà tó bẹ̀rẹ̀ mo máa ròó tó máa fi tún ẹ ṣe ah. àrẹwà wálé. Ah. kò sọ fún ẹ pé owó kọ́ nífẹ̀ẹ́ ni òun tẹ àtẹsọ débẹ̀ ṣùgbọ́n mi ò polówó o gbálẹ̀ dẹgbà ó fẹ́ ìjà wèrè alaka mọ̀ pé tó bá délé lé ní àbí tó bá dára wọn ló lọ bùgá ni o. ààrẹ náà dàda ń sìn ṣé wọn náà rí. ara mi ò kákó tẹ́lẹ̀ kí ló ń sọ lẹ́nu bọ̀bọ̀ yìí mo gbádùn ẹ̀ mo gbádùn simple ìwà lára ẹ̀ náà dàda báwo ni máa ń ròyìn obìnrin báyìí gbígbà ah tó bá ń wá tàlíbá tó bá rí ìwọ ni o. kí ló dé mi ò láwà nínà. ìdọ́dọ́kọ́ sórí àwọn ọ̀yọ́ ayé ti wà nìyẹn àwọn nǹkan tá a fi ń pàrònú rẹ mo ṣe ń jẹ ìsinmi kí nìdí tó rò bí mo fi taari ìyàwó àtọmọ sílùú òyìnbó. so nǹkan tó yẹ kí n kọ́ máa lọ sọ́wọ́ nìyẹn. wo sí wo bí ni. àmọ́ àwọn ọ̀rẹ́ èmi ò ti tẹ̀lé lọ síbi ọ̀kan àjọ máa kó pa mi. àwòtọ́ ni àbá mi máa ti àwọn ọmọ mi máa ń gbọ́dọ̀ sílùú òyìnbó náà wà mí ok a máa gbá ó mà náwé. ẹyẹ ò kàn ẹ́ ìdílé two tó bá yọ náà ni màá máa fi gbáwó ẹgbẹ́ jẹ́ kí n kọ́sọ́tì lórí a. a máa ṣe àjẹkó mọ olùbúrò bọ̀bọ̀ yìí. máa jẹ́ kó mọ̀ pé mo lọ́wọ́ nú ẹ̀. náà bí àṣírí bá ti tú máa jẹ́ kó mọ̀ fún ọ̀gbọ̀n náà ni. àwọ̀ mi rè funfun. tèmi brown tèmi tó bá ti gbójú àwọn ọmọdé wọ́n bí bàbá ọkọ ẹ ló kó sí wàhálà o. alaka alaka ohun ẹ ló ṣe gbé lọ́lé o àwọ̀ tèmi rè o. mo wọ ibi tí bọ́ tiẹ̀. oníráì láti sọ pé no mi ò fẹ́. irọ́ máa jẹ́wọ́ mi mọ́rọ́pàá alọ́mà jẹ. ọ̀dà ọ̀dà lọ́pàá àyẹ̀mọ́ aké ni bàbá ọkọ ẹ náà ni òun ló sọ pé kí n má fi parọ́. wọ́n mi ẹ̀ ká sọ̀rọ̀. pẹ̀lú ọkọ mi bó o ní wọ́n wà tọ́jọ́ mẹ́ta. Ah, ọjọ́ kan pẹ̀lú mọ́. ṣé kò sí mi ò rí ẹ́ ń bí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ah, kò sí mọ́mì gbọ́ Eniola ló sọ pé ooru mi mú pé kí n fóun ní space kò yé mi kí ni ìtumọ̀ yẹn kí ló dé kí lẹ́yìn méjèèjì jọ fà ṣé ẹ̀ ń jà ni. wọ́n mi á jà. ẹ̀ kí ló wá dé tó ní fóun space. ṣé ní mọ́mí kí ni ti ń ṣẹlẹ̀ báyìí láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ẹni ọlá kan fún mi latitude ni mi ìmọ̀ nǹkan tí mo ṣe the time tó wá sí ọ́fíìsì ọ̀dọ̀ mi ó kàn pariwo tó kí fún mi tó yẹ pé everybody ń wò wá pé àpè ṣèbíyàwó ẹ ni ẹ mọ ó kàn ṣáà ṣe gbogbo ẹ bẹ́yẹn <laughs> ah, nǹkan tí mo kàn lè rántí ni wípé ó béèrè owó kan lọ́wọ́ mi mo dẹ̀ sọ fún pé kó ní sùúrù di ending kí n fi hmm. gba àjọ tí mò ń dá wọ́n mi kẹ́dẹ̀ máa wo o torí tiẹ̀ náà ni mo dẹ̀ ṣe ń dájọ́ yẹn o. Ah, ah. <laughs> bọ̀ ó ní rárá òun ò lè dúró kinní kan ó pariwo ó ṣe gbogbo ẹ̀. ọ̀dà kò sí wàhálà Malik ìwọ máa lọ lé tó bá dé a wá ṣàlàyé nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá lọ́wọ́ á ṣàlàyé fún mi. Ah, mọ́mì eh, mọ́mì mi ìwà fẹjọ́ ẹ̀sùn yín pé kẹ́ lè ṣe nǹkan kan fún un mo kàn ní kí wọ́n á sọ fún yín kẹ́ lè mọ nǹkan tó ṣe. kí ni ṣe ẹ ah, ṣé òun ló bí mi ni àbí èmi mo bí èwo nínú méjèèjì mo ní òfin ilẹ̀ tó bá dé á wá ṣàlàyé ìwọ máa lọ wàá gbélé gbọ́. kí máa lọ mọ́mì. mo ní o máa lọ lé mo fọkàn ẹ balẹ̀ fọkàn balẹ̀ o ṣe ọkọ mi lọ́wọ́n á wà pẹ̀lú ẹ o wàá máa rí ṣe o. àmín <laughs> Ẹniọlá ó ti bẹ̀rẹ̀ rádaràda ó ti ń rìnrìn ìkúrìn nìyí o ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ àbí kò sí wàhálà máa kó táyà sọmọlọmọ lẹ́sẹ̀ àbí ajá wa bá mi níbi tó ti rí ìwà jatijati tiẹ̀ yẹn á ṣàlàyé fún mi ò ní gbèsè yín ọmọ jatijati. bread ṣe mí i love the bread die. ẹ̀bọ̀ is there anything special about it. ìjókòó ní láti wà special èmi love oa bread ṣé get me òun là ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wá you will love the bread. Yeah, let's go. yes two bread one for you one for me. Really? section section bread and anyway. ah oh. makeup artist is this you. Uh, good to see you ma yes ma. how are you. i'm fine. báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ mo like iṣẹ́ tó ṣe i enjoyed i i i really appreciated the makeup mo dẹ̀ sọ fún ẹ pé kó tó lọ let me have your contact so that ma lè máa fún ẹ níṣẹ́ ó dẹ̀ disappear mi ò rí ẹ mọ́. i má bínú it wasn't my phone. ẹ mọ ipò ọjọ́ yẹn náà mo sọ fún yín pé fóònù mi ti fẹ́ kú so immediately i finish your makeup fóònù mi ti dùn. ẹ wo máa <laughs> ẹ má bínú máa ẹ má bínú bó ṣe máa ń gbàgbé láti ṣoríire nìyẹn máa. Ah, ṣòwò ok irú ọ̀rọ̀ wo ni. i guess she's your friend. yes ma. <laughs> you're very beautiful. thank you very much ma ẹ wò ma ẹni bínú ni o gbogbo ìgbà ni mo máa sọ fún times without number try kó máa gba business i mean big deals lọ́wọ́ àwọn very important personalities bí ẹ̀yin báyìí but she doesn't listen. anyway it's fine it's fine thank god mo ní party kan ní coming weekend yìí okay. so ìwọ ló máa ṣe make up me? so let's go to my office so i can give you my number. okay yes ma jíde ìṣọ́nà ìṣòwò àwọn ẹ̀yẹ́ ló kún dáadáa o ìmọ̀wá ìjẹ́ tó ń gbé mi ẹ̀sẹ̀ ìbàdàn òun mú breakfast ẹ̀wọ̀n dídí ìbáfà olè ọ̀lẹ wòbíà olójú kòkòrò òun ni ní ìwọ ọmọ tí èmi ń tọ́ sọ́nà. Mami, kí ni mo tún ṣe báyìí? Kí ló tún ṣe báyìí? Ó yá, ọmọ ọlọ́mọ tó ní kó lọ jalè láti wá kówó fún ẹ. Ìyẹn ń kọ́. Ọmọ wo mo ní kó lọ jalè? Kò yé mi kò yẹ ẹ Malik tó ní pé kó lọ ṣèṣe kó ṣe àbí kó lọ ṣàṣe má ṣe àbí kó tẹ̀ lọ gbébọn láti lè satisfy yẹn kan. ẹ máa mi ṣé Malik ló wáá fẹjọ́ sí yín pé mi ò bá òun sọ̀rọ̀. tó bá tún bí mi ní bí èrè àgọ́ máa kó gbájú fún ẹni ìbéèrè tí mo bí ẹni kó mi lọ. èmi ò ní kó lọ jalè o tó bá dẹ̀ lọ gbébọn òun ló mọ̀ ọ́ nígbà tó mọ̀ pé òun ò tọkọ ìyàwó ṣe kí ló ń pọ̀ ọmọ alákàrà fún un irọ́ mẹ́ta ọ̀hún tòṣì ni wọ́n máa ń wí kò sígbà tí mo bèrè owó náà Malik tí ò ń dájọ́ sí ṣé irú ọkùnrin bẹ́ẹ̀ ni kí wàá fẹ́ ni. àṣòótọ́ hmm, ni àṣòótọ́ ni. ẹ wo màmí ọmọ bàbá ta nìṣẹ́ ẹ wo mi ò lè fẹ́ Malik o ó ti sùn mí. ó wá ń gbọ́ kàtàn mi ẹni ọlá. Ah. Hmm ọmọ yorùbá jẹ ọmọ ìlú àjò. kèye ọmọ yìí ló ń dìlé mi báyìí sìn mi ìmọ̀ wáìtì makeup artist yóò ti dé o. ẹ dùnà ṣé tí ẹ bá ti ṣe makeup yẹn tí ìwọ parí ni. Ah, máa dàlù ṣorí ni generation tàwa yìí hmm. àwọn obìnrin láìkí makeup wa máa Gurege, kó máa fine gan if not àì tí ìwọ party even though i did a little touch up but mo fẹ́ kó wá ṣe face paint fún mi. láago mélòó ni. ah ó máa ṣe máa ṣe. a ti ń bọ̀ ta ni. ẹ káàsán o. ẹ káàsán ẹ rọra o. ẹ káàsán. ẹ rọra ẹ wọlé ẹ wọlé. madam ni mo béèrè. ẹ tẹ wọlé náà orí àwọn olè. Madame ni mo béèrè. ṣé à ń ní ọ́ fún yín lápọ̀tímẹ́ǹtì ni àbọ̀kán wò yín lẹ wá wílélì. mi ò ṣeré wa wọ́n ti expect mi orúkọ mi ni Ẹniọlá makeup artist dẹ̀ ni mí. ẹ̀yin ni makeup. bẹ́ẹ̀ni ah ọ̀gá ti retí yín tipẹ́ ẹ wọlé ẹ wọlé ẹ má bọ̀ ah inú mọ̀dá mo dùn gan wọ́n ti béèrè yín béèrè yín ká ní mo mà dẹ́sì yín gan ni ìbá tí wọ́n wá fún ara rẹ̀. ìyẹn àdúgbò mi ìdẹ́bi bí òun nìyẹn. Yes, come in. Ah, young lady, ó pẹ́ Yes, I know. I'm so sorry. The traffic was just too much. In fact, mo ní láti bọ́lẹ̀ ní mọ́tò tí mo tí mo gbé báyìí débi báyìí. It's fine. What did I put today? Did wá ṣe nǹkan tó máa ṣe. Jẹ́ àwọn ọ̀rẹ́ mi ń dúró dé mi. Ẹ ká sọ sá. Ẹ eh, ká sọ. Mo fẹ́ kó kí wọn dáadáa. Eh, ẹ ká sọ sá. Ká sọ máa ń <laughs> now mo fẹ́ kó ṣe ojú calm down calm down calm down mo fẹ́ kó ṣe ojú mi kó fine gan ẹ eh? kó lo blush kó lo everything fún mi come on let's go. ohun tó bá fẹ́ bí mo ti wí olólùfẹ́ máa fi fún wọn torí rẹ mo ṣe ń làkàkà mo ṣe ń ṣiṣẹ́ olólùfẹ́ máa fi fún ọ èmi ò wẹ́ lómi mọ́ ìwọ náà ò dẹ̀jọ́ má ṣe wẹ́ lómi mọ́ rárá orí ti ní ká ríra wa èèyàn mọ́ ti yàn wá fúnra wa o. ohun tó bá fẹ́ tó bá fẹ́ máa fi fún ọ lóhun tó bá fẹ́ máa fi tẹ́ ọ lọ́rùn o ṣùgbọ́n má dà o má dà o àdùn o ẹ̀mí mi ò pé. Don't give me a reason to doubt you girl. Hey, don't give me a reason to doubt you girl. You don't mean it. Honestly mi ò mọ̀ pé ọkọ madam ni chief o. Like I was shocked when I saw him. Kí ló wá fẹ́ ṣe báyìí? <laughs> Kí ni mo wá fẹ́ ṣe? Irú ìbéèrè wo nìyẹn? Kò kí n jìnnà sí madam lọ ni. Tó bá pè mí kí ni pè mí wà available. Kò sí bí màá ṣe wà pẹ̀lú madam tí chief ọ̀ tí èmi gan-an kò ní máa wù mí wípé kí ni nice time pẹ̀lú wọn. And <laughs> woman yẹn can be so funny. Gbogbo <laughs> gbogbo ẹni sọ́run jáde tẹ wo bó ṣe ń sọ̀rọ̀ tó ṣe ń dún bí ọ̀dẹ̀ ó ah, fẹ́ jìnnà alo doll honestly your brain is not functioning very well. really. really ah, ah. how can you say that ó fẹ́ jìnnà sí wọn tó yẹ kó máa dunú wípé opportunity lélẹ́yìn fún ẹ láti máa rí chief ní gbogbo ìgbà ṣé o mọ̀ wípé tó bá bẹ̀rẹ̀ sí ni máa ṣe make up fún lady yẹn constantly to the regular customer you get to see chief anyhow anywhere at any time you want. Ah, ah wo ó ah, dọ́ọ̀lù ọ̀nà wọn bí wọ́n ti ṣe dọ̀rẹ́ sef. kí wàá ni mo fẹ́ ṣe báyìí. kí ló fẹ́ ṣe ọkùnrin màmá jọkùnrin ni náà kò sí ni no fit carry that course kò sí ni wọn ọmọ ọkọ ó máa gbé súnmọ́ ẹ ṣáá ni ó máa jábra ẹ ó máa jábra ẹ dànù ó máa jábra ẹ máa mọ nǹkan tó ń ṣe ni good girl no dey pay o e no dey pay kò sí rèé ń bẹ wò lè rí gain ọlọ́run sọ́fà ló wà ń bẹ̀ being a good girl sọ́fà ni. hello. ìyá ṣẹ́ni ni mo bá sọ̀rọ̀ yẹn. ẹni ọlá ló ń sọ̀rọ̀. ṣojú mi tó ń bẹ sọ̀rọ̀ báyìí. ẹjọ ta ló ń sọ̀rọ̀. chief alaka on the line. chief. <laughs> báwo ni o máa wò pé báwo ni mo ṣe get nọ́mbà ẹ. báwo lè ṣe rí nọ́mbà mi. in fact orí mo ṣe wàhálà gan-an in fact wọ́n bá ká mi mọ́bi tí mo ti get nọ́mbà yẹn wọ́n bá kígbe lè lé mi lórí ó tóbi ojú bẹ́ẹ̀ lọ. But bọ̀ ọtís bìnrin kọ ṣoṣẹ́ wà dáadáa ṣá. mo wà okay. anyway ah, ni mo ṣe lè rí ẹ. oh yes ṣé kò dání. Okay. Maori. Ma, máa máa pẹ́ padà yes, tiẹ̀ sìn ó ṣe ṣe pé pé ní abilọ́lá so mo ní láti rí ẹni all right sir ó dàbọ̀. kò ní lọ́bẹ̀dẹ̀ mo ṣe. ṣé ìfà lè pè mí sí. mo mọ ewì tí mo ti fẹ́ ní tó ń jọ pé à bá sí That's what I'm talking about. Oh, mo, you're bad. I'm not bitter bad. I better than bad. Ìbírò pẹ́, níbo ló ń rush lọ́nà? Kí ló dé? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tó ń rush now jẹ́ ká ṣeré lẹ́ẹ̀kan sí i já gbére wọlé lẹ́ẹ̀kan sí i. a máa ṣeré yìí lọ́jọ́ mi. bàbá yìí ṣì ń suspect me go have to be extremely careful. ṣé mo ti sọ fún yín pé ọmọọṣẹ́ ló ní fóònù rí àná ń gán regret pé òun suspect ẹ̀. lóòótọ́ mo rí ọjọ́ yẹn pa but níjẹta hmm, níṣẹ́ ló tún bẹ̀rẹ̀ gbé fóònù. Ah. mo ń wò báyìí tó ń wọ toilet ó rò bóyá mo ti sùn ó lọ tún fóònù mi nínú toilet ó rò bóyá ó máa rí nǹkan tó máa give me away. kò dẹ̀ bí mi sọ yẹn o kò bá mi sọ. So you should know better kì í ṣe gbogbo nǹkan ni màmá sọ fún yín. oh god oh god So wàá ń lọ náà ni. a tù kú o. ó dáa díẹ̀ tó ní nǹkan ní nǹkan. ìyẹn lẹ́nu yín náà. àbí díẹ̀ tó ní nǹkan ní nǹkan. àwòdà mo ti bọ́ a máa ṣe rí jù. jẹ́ bẹ́ẹ̀ thank you dear. Ah, ah ṣé gbogbo ilé. ẹ má wọrí ẹ má tún fi yẹn bẹ̀rẹ̀ nǹkan mi ẹ má wọrí ẹ má wọrí ẹ ṣe. ẹnì um, mo kọ́kọ́ dúpẹ́ lọ́lọ́run náà pé mo àtúpadà àtúpadà ríra wa inú mi ò dùn mo fẹ́ bí ẹnì kankan ṣùgbọ́n dáhùn. why not. good ẹnì kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ. like tó fẹ́. I don't get you. okay bóyá òun ronú pé mo fẹ́ rẹ̀ǹtì lé ọ̀ mo fẹ́ kọ́lé ọ̀ mo fẹ́ gun bike ọ̀ mo mọ́tò ló wù mí àbí business kan mo fẹ́ dálẹ̀ mo fẹ́ gba shop àbí nǹkan just think of good thing tó rò pé ó dá tó lè pọn mi lé láti ọ̀dọ̀ ẹ tó fẹ́ kí n ṣe fún ẹ just. ọ̀túnba. point of correction not ọ̀túnba ọ̀tún máyégún. like kí n béèrè nǹkan tí bá fẹ́. oh yes. ẹ̀mí ń pé ẹ lè ra mọ́tò fún mi. òun ló kéré jù ní tọ́lá òun ṣe is that what you want? yes. okay. <sighs> Hey, hello. Bàkú báwo ni wọ́n lè ṣe? Ṣé wọ́n dáadáa? yeah yeah. ń gbádùn bẹ́ẹ̀ yà àwọn irú àwọn ká olúwa lọ́dọ̀ mi gbàgbé toyota program tó tó wà òkè dáadáa wà ó ní nice car ok toyota program tó wà ok good ok o ṣe club ti ah ibẹ̀ mo wà yìí the next one àmọ́ fẹ́ kó gbé débi kó máa gbé rìsíìtì àmọ́ asọ́rùkọ tó máa kọ́ sọ́ba débi o ṣe. Okay. Wow, babe. Yeah, baby girl. Ah! Oh. No, no, no, no, no, no. Ìgbà tó sọ fún mi wípé ah wípé chief o wọ́n ti wọ́n ti nà mo ti ẹ̀rù bóyá ẹ̀rọ mi sí ẹtì kan ni àbí ẹ̀rí bẹ́tọ̀ kan sótú tó báyìí ni are you serious? Ah. ọtúnba jọ mi lójú gan-an as in mi ò believe it like not until tó jẹ́ pé wọ́n mú fóònù wọn tó pa àwọn tó ń ta mọ́tò yẹn táwọn yẹn náà gbé mọ́tò dẹ̀ also surprised. Hey. Man, this is a big one. This calls for celebration. Oh my God, my friend, you now have a car. Yeah, baby. <laughs> ah, wow. Ẹ kí ló wá ṣe tó wá fojú ro? <sighs> Babe, èyí tá à ń sọ̀dùn. Kí ni? mo ṣe fẹ́ sọ fún ìyẹn ni ọ̀la? Ìpè mo ra mọ́tò. Àbí bó mo ti fẹ́ sọ fún wọn mo ti rí mọ́tò nǹkan tó ń sọ òye mi báwo ló ṣe fẹ́ sọ fún wọn pé ó máa sọ fún wọn náà ni ah, bí mi àti ẹ ṣe ń sọ̀rọ̀ yìí bó ṣe máa sọ fún wọn ni ó máa ṣàlàyé fún wọn ni ẹnu la máa fi sọ ìdílé àdè máa fi jókòó last last mo ti máa gba kámú ni wọn ní ní choice ah wo babe see just leave all this one you are o forget about all this one let's celebrate please abeg ah. I wish it's that simple. Ah, ah. Yeah. Torí mo mọ̀ yẹn ni láti mú ní ọlọ́run ní jẹ́ ọlọ́run má jẹ́ ẹ gbọ́ wá wá wá wá torí tó ọlọ́run fi bẹ́ẹ̀ o èmi ò ń ṣe ìyá jàtìjàtì mi ń ṣe ìyá burúkú ọmọ yín ò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹrújú ò lè ẹ̀ mú ẹjọ́ ń bọ̀ lọ ti rí owó iṣẹ́ wo ló ń ṣe tó fi ra irú mọ́tò yìí wá dá mi lóhùn. màmí wàhálà yìí ṣe wá pọ̀ jù báyìí kí ni mo fẹ́ ṣe tó máa fi tẹ́yìn lọ́rùn ẹ dúró náà ṣé kò ń ṣe ìdùnnú yín pé ọmọ yín ra mọ́tò ni. ó ṣe kò bá jẹ́ mi ká sọ pé ọmọ mi ní iṣẹ́ gidi ní apá ó ní iṣẹ́ gidi tí gbogbo èèyàn mọ̀ ọ́ mọ́ tó fi lè ra wí mọ́tò báyìí inú mi á dùn kí ló ṣe mí. màá jókòó màá fẹ̀ sínú ẹ ẹ jọ iṣẹ́ wo lẹ ń ṣe. ẹ wo èmi níṣẹ́ o. ẹ jọ iṣẹ́ wo lẹ ń ṣe iṣẹ́ wo iṣẹ́ wo. ẹ iṣẹ́ makeup tí mò ń ṣe náà. alára kà ìjọ wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ makeup dáàdi lóhùn iṣẹ́ ọjọ́ òlọ́bẹ̀ àwọn wo ló ń ṣe mékọ̀pù fún tó fi lè dáwó jọ tó tú owó jọ láti ra irú mọ́tò báyìí kì í ṣe bí ìlú ti máa dùn wàá gbé mọ́tò yẹn kúrò nílé yìí èmi ò ṣe ìyá játijàti wo ìyá tó bá mọ̀ pé òun ò fẹ́ sunkún ní ọjọ́ alẹ́ òun kò ní fi ara mọ́ rọ́bìṣì èmi ò fi ṣe o wàá gbé mọ́tò yẹn padà. ẹ ẹ wá gbọ́ mi tẹ́ bá fẹ́ kí n dá mọ́tò yẹn padà ẹ ní rí mi lẹ́yìn o. bísí mi là tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo fara mu. wà láyé gan tẹ̀ ti pọ̀ kí lèèyàn fẹ́ ṣe tó máa fi tẹ́yìn lọ́rùn. kò lè tẹ́ni lọ́rùn dábọ́tò padà ó lè wọ bíyà dábọ́tò padà dábọ́tò padà ọlọ́run àṣàánú kẹ́mi mi wálẹ̀ kó ló ti rí mọ́tò yìí wàá dá padà ni èmi ń ṣe ìyájà ti jà. láì ṣe lórí má jáde yẹn kò dá mọ́tò padà àfi bí ìpè mi ò gbọ́ rí how who does that. Mi ò mọ̀ bóyá wọn kì í ní láríran wọn ni, torí pé kò sí anybody wọn tí wọ́n lo mọ́tò. Mo tún wá jàjà struggle, mo ra mọ́tò, wọ́n tún wá ní kí n dá mọ́tò padà. Ah, like, Wo babe, tí wọ́n ò bá kí ń ní lárí níran mọ́ sí yín, ó dópin lórí ẹ̀ léèrè. ogun ìdílé tó ń jà yẹn? ọ̀rẹ́ mi a ló dópin lórí ẹ lẹ́ni sẹ́ you see that curse wey dey una generation for your head e go end Honestly. because mọ́tò yẹn o ò da dá padà kò possible ah, ah. ọmọ o ò ní dá mọ́tò kankan padà o o ò da dá padà kò possible they no dey do like that. Ah. <laughs> ìyẹn ni lákọ̀ máa ń fọ́ mi ní ṣá but it's fine. see babe èmi ti máa ń sọ fún ẹ tẹ́lẹ̀ you see good girl you no know dey pay kò kí pay? That e, é ta lórí tó ṣe good girl tó pèrè kò ra ra. rárá no check me out ṣé na me. Me, Amy. ni mum, sì máa bá mi sọ àwọn nǹkan tí mo sì ti So how? ẹ sọ how wo. báwo lọ ṣe fẹ́ sọ tèmi tí mo ń ṣe náà tí mo ń bíza bíza àwọn ọjọ́ tí bá dé lọ́ọ́ máa pè dìyẹ ṣáàrin díẹ̀ ló kú tó bá possible wá pa màálù wá pa gbò kí ló ń ṣe ẹ̀ náà why you dey dun me ah, o stop ẹ̀ jàre. Ah. bóyá the best solution ni tí bá kúrò nílé wọn á miss me there. Now you are getting my point. Ah, ah. Ó dẹ̀ fẹ́ máa lọ I want to be sleeping on a bicycle. How now? Jara I babe, kí ni kí n Oh, serve me anything. Anything. Bring Really your function. I don't have anything in my house. Just give me anything, babe. Ah. I beg o, oh, no they tell me Oh, no dey tell me to oh, go padà o. Oh. Same hotel, Abby. Okay. Yeah, that's all right. Time? four o'clock is fine four o'clock is fine eh uh, okay eh uh, ora no problem see you tomorrow yeah. ẹ máa yọnu sí mi gbogbo ẹni bá yọnu sí mi ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba ìyọnu ọlọ́run ọba òun náà ó máa rí. ẹ̀yin àtòrin yìí ṣáá ó ti kó sínú agbárí mi ó ti pamọ́ bẹ̀ bámbàm tí kò lè gbọ́ mi rẹ̀ àánú náà àríwá adé orí ah, àánú darí gbà. mo rí pé ẹ ti tòògbé sí living room ni mi ò ṣe bọ́dà àti jí yín. at times òǹgbẹ tó wò yẹn ó máa ń dùn jọrun lọ tó bá wá báyìí alàgbà tí ó ń sọ wákàtí mẹ́rin. Ah. èmi náà ti mọ̀ pé kò tẹ́ máa sọ nìyẹn but ó bẹ́tà kẹ́ kúkú bọ́ sórí bed kẹ́ lie down so that early. No, no, no. mo ti fẹ́ wo program No, torí àmọ́ ṣe wọlé wa mo bá fún mi ní remote yẹn wà ń gbé káṣá máa ṣe dáadáa. <laughs> àbí mo fẹ́ wo nǹkan táwọn ọmọ yẹn bóyá clean kitchen and everything. it's alright it's alright it's alright it's alright. then you begin to trouble me olólùfẹ́ jẹ́ ká sọ àsọyé ká rántí ibi a a bọ̀ rántí gbogbo ìlérí ìfẹ́ tá a ṣe fúnra wa ọ́ ohun tó bá fẹ́ máa fi fún wọn lóhun tó bá fẹ́ máa fi tẹ́ ọ lọ́rùn o ṣùgbọ́n má dà mí o má dà mí o àdùn mí o ẹ̀mí mi ò ìfẹ́ ló ń pa mí bí ọtí mímọ́ mi mú ògùrọ̀ ó ìfẹ́ ló ń pa mí bí ọtí ó mímọ́ mọ́ tí olówó ńlá ìfẹ́ tí ń sọ alágbára dọ̀lẹ tó ń sọ akíkanjú dọ̀lẹ ọjọ́ mo ti rí ẹni mo ti mọ̀ wípé ìwọ làrídùnnú mi ìwọ ni fìtílà tó ń tàn sókùnkùn ayé mi jọ̀wọ́ tó bá wá fi mí lẹ̀ báwo ni káyé mi ti rí má fi mí sókùnkùn má fi mí síbànújẹ́ olólùfẹ́ mi ò ṣe rè má dà mí lórí rú mi ò fẹ́ kó lọ ní ìwọ lẹ́ni bí ọkàn mi ìwọ láyé mi ìdùnnú mi ìwọ lẹ́ni bí ọkàn mi ìwọ lòṣùpá ló bá dalẹ̀ ìwọ ni oorun mi lọ́sàn-án gangan tó bá wá fi mí lẹ̀ ṣé ó rí i pé kòròfo báláwo láyé àbíta ni ó ṣe tó máa fẹ́ kí olólùfẹ́ rẹ̀ lọ ohun tó bá fẹ́ bí mo ti wí olólùfẹ́ máa fi fún un nítorí rẹ mo ṣe ń là kàkà mo ṣe ń ṣiṣẹ́ olólùfẹ́ máa fi fún ọ èmi ò wẹ́ lómi mọ́ ìwọ náà ò dẹ̀jọ́ má ṣe wẹ́ lómi mọ́ rárá orí ti ní ká ríra wa èèyàn mọ́ ti yàn wá fúnra wa o. ohun tó bá fẹ́ máa fi fún wọn lóhun tó bá fẹ́ máa fi tẹ́ ọ lọ́rùn má dà mí o má dà mí o I'm here to see. Okay, one minute, please. Okay. Hello? Uh, eh, Yorùbá. Mo ti wá ń sàlẹ̀ rúùmù lẹ́wà. Ah, ó máa wá bó ṣe máa padà ní o ọkọ ẹ tẹ̀lé ẹ débi ni oh yes ó tẹ̀lé ẹ débi ni o thank God pé kò tí ì rémi pẹ̀lú ẹ no no no no no. wá bó ṣe máa padà. Eh. okay i'm gonna read later hello ma hello ma hello ma you know you know how to me. who are here to see ma. ohun tó bá fẹ́ bí mo ti wí olólùfẹ́ máa fi fún wọn torí rẹ mo ṣe ń làkàkà mo ṣe ń ṣiṣẹ́ olólùfẹ́ máa fi fún ọ èmi ò wẹ́ lómi mọ́ ìwọ náà ò dẹ̀jọ́ má ṣe wẹ́ lómi mọ́ rárá orí ti ní ká ríra wa èèyàn mọ́ ti yàn wá fúnra wa o. ohun tó bá fẹ́ máa fi fún ọ lóhun tó bá fẹ́ máa fi tẹ́ ọ lọ́rùn o ṣùgbọ́n má dà o má dà o àdùn o ẹ̀mí mi ò pé. Don't give me a reason to doubt you girl. Hey, don't give me a reason to doubt you girl. Mm, má dà lórí rú ohun tó ń ṣe mí ò ń ṣọba bẹ́ẹ̀ ò ń ṣe joyè bẹ́ẹ̀ ò ń ṣàkíkanjú bẹ́ẹ̀ ìfẹ́ mi ìfẹ́ ọmọba ìfẹ́ ọmọba ìfẹ́ ọmọjoyè ìfẹ́ ọmọjoyè ìfẹ́ ọmọ alágbára tó bá wọ̀ ní lọ́kàn ó burú ó jòrò ọ̀fà lọ ìwọ ni mo fẹ́ bá jà ẹ pẹ́ ìwọ ni mo fẹ́ bá rìnrìn àjò ayé jà mo ti pinnu with you forever mo ti pinnu kò sẹ́lòmí mọ́ bí wọ́n ò bá ìpinnu jẹ́ mọ́ kì í ṣẹ̀ṣẹ̀ máa jẹ́ ò máa lọ ṣùgbọ́n má sọ pé èmi ni kó wá fi dákejì ìfẹ́ ah, mi ẹ̀mí mi ò gbé bí mo ti wí adùn mi ó. Ah, ah kí ló ń wà kiri tó ń ṣọ́yàwó ẹ̀ káàkiri irú èṣù wo lélẹ̀ ẹ́ ó lè jẹ́ táìm tó ní láàpọ̀ náà pẹ̀lú ìbírú ọjọ́ ìrún náà ń gbé lọ ó ní ìlànà ọkùnrin kò fẹ́ kọ̀ rọra relax ara yín. àbí kò dà <laughs> kí ló dé lọ́wọ́ ẹ̀kẹ́ gbé májèlé jẹ. ẹ̀yin mo bínú sí yín o. kí ló ṣe. ẹ̀rí mi tí mo fajúro látẹ̀kọ́ ẹ̀ tí ẹ̀bí mi pé kí ló ṣe mí ẹ kò gbójú kúrò ni. Hmm. ò fa ojú ro. mi ò notice kó fa ojú ro àpò ń ṣèwọ ló ṣe oúnjẹ tá a fẹ́ jẹ ni. Ah. tí n bá ń bínú bíi kí n máa sọ oúnjẹ fọkọ mi no that won't happen. okay sorry mi mọ̀ pé fojú ro kí ló ṣẹlẹ̀ ṣebí kan náà àwọn èèyàn tí wọ́n mọ̀ ni ó pè mí ó lóun fẹ́ fún mi ní contract pé kí n wá sí hotel ká meeting òun fẹ́ kí n máa supply wọn ní toiletries mo múra mo dì mo lọ síbẹ̀ àfi bó ṣe sọ fún mi pé ah òun sọ́rí àwọn èèyàn tí wọ́n máa take part ní meeting yẹn wọ́n sí lára hàn pé nítorí ẹ̀kan òun á máa pè mí later kí n máa lọ just like that. nígbà tí a ríra tán àbí. àti ìríra wáì tí òjò ọ́fíìsì wọn ló máa fún iná kan mẹ́tò jẹ́ kó tẹ̀. ẹ ń ṣe bí hotel náà ni mo ti fẹ́ máa supply toiletries so ó fẹ́ kí n mọ oh, oh, manager oh, kí n mọ everybody. i'm sorry àwọn olóòtú ẹ̀ ló fẹ́ máa supply ní toiletries. yes exactly. na but yíyan fa bíbínú kò farí rojú o ah. yes kò kò mú kò sí ohun tó bá dé. waste time me all day. forget about that gbogbo àwọn tó ń supply tẹ́lẹ̀tẹ́lẹ̀ rèé ṣé mímọ ṣe ẹ̀ fi ń gbéṣẹ́ fún ẹni. fine òdodo lé nìyẹn ẹni tó sọ tán cancel appointment lónìí mm. ó lè di lọ́la ń kan pé àbí lọ́tún làwọn the next one kan pè pé ẹ máa bọ̀ iṣẹ́ yìí ti rẹ́dí báyìí o in fact ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ń gan apá ló máa padà pè gbogbo àwọn tó ń supply fún un. well you're right. ká máa fi tọ́lọ́ ń bá sí gbogbo nǹkan àbí. you're right ó tọ́ that's right. Mm. <laughs> inú mi ò kọ̀ dùn bó ṣe waste time mi all day ni. that's okay that's okay. sọ bá wà ní. happiness lẹ́nu wa èmi ẹ̀ gbé ara mi ẹtí ní ká má jáde èmi náà dẹ̀ ti jókòó lé wa. ẹ má jáde jókòó lé ok mo ṣì ní ìgbín nínú freezer ẹ jẹ́ lọ bá yín spice kó wa you know, pepperish ẹ máa láì kékeré dẹ̀ garnish ẹ̀ fún mi. àìṣe. yes. mo mọ mo mọ style yẹn o. <laughs> mo must try yẹ wàá ṣeré máwo rẹ máwo lè gbé wá gbèsè bedroom. okay now you are talking. Friendship. what's up babe. mo wa babe wàrà lì ẹ òun kọ́ ló ń bọ̀ yẹn I swear the guy life never change he still broke. hello olórí burúkú Mr. Dẹ̀pẹ̀ báwo ni alpha ẹnìọlá èmi ló ń bá ló ń pè lólórí burúkú. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yẹn pọ̀. Ah, ta yẹn yóò ṣe ní pè lólórí burúkú olórí burúkú ni ẹ̀ because tó o bá ń ṣe olórí burúkú jọ kí ló tó ń rojọ́ mi kiri tó tún wá rojọ́ mi ó tún rojọ́ mi dọ́dọ̀ màá mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ẹ torí pé mo refuse láti bá ìṣẹ́mulẹ̀ bí ẹgbẹ́ iṣu kò dẹ̀ ní dáa fún ẹ. Ah. sori next time next time tó bá tún rojọ́ mi fún màámi ilẹ̀ agadu. wòrí mi ah oh god a ní kó má máa stress ara ẹ now ah ó fẹ́ soap ẹni now ó fẹ́ fọṣẹ yí ẹni now kò dẹ̀ mọ̀ pé wọ́n ti ṣe kí ni o ti sọ goodbye to sapa no more sapa. ẹni ọlá mi ìfẹjọ́ ẹ̀sùn wáyé tó ń ṣe báyìí fún mi now mi ìfẹjọ́ ẹ̀sùn mo kàn pé mọ́ sí mo dẹ̀ lọ bá wọn pé kó bá mi bẹ́ẹ̀. kò dẹ̀ ní dá fún ẹ fún nǹkan tó ṣe kò dẹ̀ ní dá fún next time tó bá tún repeat àjálù máa jẹun. Ah, bro you sef see level na see level na see level na you come dey come step up your game you are still broke. Oh. ẹni ọlá ṣọ́ọ̀rọ̀ pé kò lè dá fẹ́mi náà mọ́ ni. kò tẹ̀lé dá fún ẹ lọ́tẹ̀lẹ̀ kò tó bá máa dá fún ẹ sunday láti bro you are still broke. ó bá kúrò bá mọ́tò bá mọ́tò gbà lẹ́sẹ̀. Ah! ọ̀rẹ́ báwo ni. not bad o not bad o lọ ṣe. kò bàjẹ́ ṣé kò ṣáàṣì wàhálà ṣe. ọlọ́run bá ò jẹ́ wọn. ó mà ní nǹkan tí mo rí tí mi ò sọ fún ẹ. kílẹ̀. mo rí ìyàwó ẹ lóòótẹ́. mo rí ìyàwó mi lóòótẹ́. òtẹ́ bo. òtẹ́ tó wà níbi àpáta road yẹn tó wà níbi express yẹn. ok kí ni wọn lọ sí ìwé tàbí ara. mo lọ ṣe mítìn bẹ́ẹ̀ ni mo kàn rí Bírọ́nkẹ́ tó sáré wọlé. Ah ebi irú yi na náà kò pẹ́ tí mo sì ń rò ó dẹ̀ tún sáré jáde mo wá wò pé ah kí ni ìbírò nǹkan lè wá ṣe lóòótọ́ èmi kàn dẹ̀ kọ́ntínú pẹ̀lú mítìn tí ṣe ni. anyway ní amárẹ́kì ń fẹ́ sínú òkùnkùn hòtẹ́ẹ̀lì tó wà yẹn hmm. ǹjọ́ mọ̀ ní kó mo ṣọ́ ah mo ṣọ́ débẹ̀ <laughs> ìwọ náà kọ́ ló kó mi sí gbóná dandan. kì í ṣe iná dandan. ìwọ ló kó mi sí iná dandan. kì í ṣe iná dandan. ẹni nígbà tó délé. kò hmm. bá sọ́dọ̀ tẹ̀ fúnra rẹ̀ ló wá jẹ́ kí n mọ̀ ẹ́ pé òun ti sáré sóòtẹ́ kan báyìí ni pé àwọn fẹ́ gbéṣẹ́ kan fún mi. Hmm. unfortunately àwọn ẹ̀ ti cancel eh. Eh, meeting tí wọ́n jọ fẹ́ nípò. Hmm, ok. mo ní ó ń bínú ni ò ṣe lè dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa. mo ṣáàrí tó ń kánjú tó ń kánjú wọn wé ah ibi ló ń kírun ṣe oníranù. mo ṣáà lọ́rọ̀ kan ṣáà mo wá jókòó mo ronú ara mi pé dáná kí ló ràn pẹ̀lú brain mi ohun tí mi ò ṣe láàárọ̀ ọjọ́ ayé mi tó wá di ọ̀gànjọ́ mi léje abẹ́ àṣà àwọn àwórì òru eh, ọ̀gànjọ́ mo wá bẹ̀rẹ̀ sí ní máa máa ṣọ́ ìyàwó káàkiri bóyá àbí ó ń ṣèrànà àbí ò ṣèrànà it's better kí n fọmọlélẹ̀ alálùpàá mi ò bá ara nù lọ́wọ́ ẹ̀ rí ṣe understand. tó tọ́ ni náà. so jẹ́ kí n gbàgbé ẹ̀. bọ́tà gbọ́dọ̀ fún àwọn ìyàwó wa sílẹ̀ náà bó ṣe ń sọ yẹn ló make sense. tiẹ̀ tó wà nílùú òyìnbó báwo ló ṣe ń sọ. ah a máa ń ṣe fídíò mo kàn lè dédé pè lóru hmm. fídíò kọ ni máa ṣe pẹ̀lú ẹ̀ bóyá sunlé àbí òsùnlé bóyá sunlé àbí òsùnlé. o yé tán rẹ àfikún tí o bá wọn obìnrin láti ṣe náà. èmi máa bá bẹ. anyway ó mọ ṣẹlẹ̀ hmm. má bá mi ṣọmọ rárá má bá mi ṣọmọ èmi gan ò ní ṣọmọ. ara mi ló gbà dọ́dọ̀ ẹ̀ náà. tòmátà ah. yàrá ti tó mi àdẹ̀tẹ̀ yanrìn bàtà gbẹ́sẹ̀ sínú omi yẹn omi ò gbéyàn dúró rárá lọ́tọ̀ tìgbà tí stand right ok ọkọ ti mojú ìyàwó káláre náà ṣe kíni. o ní problem kí n pí kéré sí. o ní problem ta ló fún ẹ lóye gan apalọ kélu yìí ni. ah olóyè lápẹtẹ ni. lápẹtẹ náà fẹẹ jẹ àwọn olóyè lásánlásán ni àwọn olóyè. ilẹ̀kẹ̀ lọ́wọ́ ilẹ̀kẹ̀ lọ́rùn. tọrùn dà lóṣù. <laughs> àmọ́ bọ ìyẹn ó wà nù mọ́tò. o kì í ṣe ọ̀ríjìnà olóyè. àwọn gbọ́dọ̀ ṣe lójú kábíyèsí. mo sì ń bọ̀ lu ẹwà joyè lọ́gbọ́n ni ẹ. a ní ìlú ẹ. èso rò pé wọ́n ń ta ni ah, ah. wọ́n ń ta ẹ lọ́dọ̀ ti wà eh, it's by merit ìdẹ́nu yẹ́ wọ́n kì í tó yé. Ah. ẹni awí fún ọba jẹ́ ó a sọ fún ọba jẹ́ ó tún àbùkù báyìí oyún ti dé mo sọ sọ sọ sọ sọ mo ké ké ké ké ké ó kọ etí ikún àti wọ àtàwọn rádaràdà tẹ̀ ń kóra yín kiri tẹ̀ máa máa yí ìdí kiri tí kàkọ́ wọ̀ yín dì í. oyún ti délẹ̀ báyìí kí ló kàn. Hmm, ẹ sisi ẹjọ ṣe mẹ tó fún yín lónìí. bẹ́ẹ̀ ni mo. ẹ dẹ̀ sọ fún olóhùn àgbà. rárá mi ò tí ì sọ fún. ó tí mi sọ. So ewu làbẹ̀rẹ̀ má sọ wà ó pẹja o dájẹ́ ó peku ó dájẹ́ ó wà lọ pa àrọ̀ gidigba ó gbé wá bá mi mọ́lé kí n tẹ̀mí dẹ́mi lóhùn sọ fún ni. má sọ fún. ẹ ẹ ó jẹ̀bi ó bá má sọ ah, ọlọ́run o hmm. mo dẹ̀ jìyà lórí ọmọ yìí mo jẹ ìyà lórí ọmọdé yìí. Okay. Uh, are you really serious? Ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣé wọ́n máa ń fi mùdákù ṣeré ni? Ah, inú mi dùn. Nílé tán ti bí mi, àwa kì í kọyún lé wa. nǹkan kan tó máa kàn náà láti ṣe fún mi ni pé ìwà dáadáa tọ́lọ́run bá fún ẹ ni kò fi bá mi lò má jẹ́ kí n kò sọ fún mi pé bóyá o nágídí kan àbí gbogbo nǹkan tó máa ń lé mi nìyẹn tó bẹ̀rẹ̀ bá lọ nágídí màá fẹ́ máa sá fún mm. but ìwà dáadáa tọ́lọ́run fún ẹ use it with me wà á and I will I promise you. it's right. it's alright tó bá délé. okay. wọ́n ní kó bá àwọn fámìlì ẹ̀ sọ̀rọ̀ ìdáni kan fún mi dé tí mo máa yọjú sí wọn. alright. àjálù ńlá wọlé báyìí ẹ eh, excuse me irú eré wo náà sátọ bẹ́ẹ̀ nílùú òyìnbó láì ṣe bóyá nàìjíríà bí ló wà. àmì hmm. hmm. ṣé wọn ní ẹsẹ̀kẹsẹ̀ náà kú ní àbí hospital náà kú sí alaka báwo lèmi ṣe fẹ́ mọ̀ ìròyìn tó kàn sọ fún mi ni pé àtìyàwó àtọ̀ ọmọ wọn ti kú alaka níbo ni ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé mi tẹ́sẹ̀ wà ń bẹ̀ kí n sọ pé mo relocate family mi lọ sílùú òyìnbó ni ayé mi ti. kó lè da fẹ́ bínú ní gbogbo nǹkan tó ṣe ẹ má ronú lọ síbẹ̀ má ronú lọ síbẹ̀ rárá má ronú lọ síbẹ̀ àdúgbò náà you have to take heart hmm? you have to. níbo ni ti fẹ́ bẹ̀rẹ̀ èké níbo ni ti fẹ́ bẹ̀rẹ̀ alaka alaka ilé yìí pọ̀ jẹ́ mímí lọ why me why me ọlọ́run dẹ̀ gbé irú àdánwò báyìí sí mi láyà at my age at my age alaka ilé yìí jẹ́ mímí lọ. ìpètèmí pẹ̀ tẹ́tẹ́lẹ̀ ọmọ lédè tìbí yẹn ellen tó pè mí ní ànàpọ̀ lóyún ni mo tẹ̀lé pé kí n sọ fún ẹ àfi ṣé nǹkan tó lè máa tún gbọ́ lórí ilé ìfẹ́ máa ń le. Eh? sorry sorry. ọ̀rẹ́ kí ni ìyẹn ni ọlá ń wá kiri tí wàhálà wa pọ̀ tó báyìí. èmi ti sọ fún ẹ tẹ́lẹ̀ náà mo tí ò ní tú ọ last last ọmọ gbàkámú náà ṣé wọn ti gbàkámú báyìí. òótọ́ ni yàrá ètò. You want to wule. Wule go when you go check out. Check out everything they delete now. Hey, We are so funny. Also, we look better than being a side chick. Side also, we go go go go go. They talk as if you bad that than a lay. So you go see. So, Laura kan side chick ni mí. Kò ṣe ṣe you be rẹ̀ yóò bí side chick. Ìwúlẹ̀ hmm. tó jù ọ lọ́rùn. Lọ́ máa jẹ kó báyìí. sure tẹ́gan nífẹ̀ẹ́ hmm. ọkọ ẹ̀ ná owó síbí èèyàn ah! á kí ajé kù jókòó. ṣẹ́yìn náà rí sí nígbà tí mo sọ fún yín pé mi ò fẹ́ settle down pẹ̀lú olóṣèlú. lójú gbẹ́nu burúkú sọ̀rọ̀ hmm. láì mú oore ṣé o mọ̀ pé ọlọ́run gbógo fọ́lẹ̀ ẹni. Mọ́mí ẹ̀wẹ̀ má jà ló ń jà rẹ̀. Mí náà máa ń sọ fún pé kàn ní lag ni ẹ̀. Yà dá sí lag. Dákẹ́ dákẹ́ dákẹ́. Ṣáàgùn búgò. Irú ròǹbòrò kan náà nìyẹn. Kan náà nìyẹn. Lọ́wọ́n a máa ṣọ́ yín. Mm. Mọ́mí. Kí ni? Kí ni bá ní náà ni? Àbí? Bóúnjẹ ọmọ ni kò ní kan lẹ́nu tèmi. Jàlọ ẹ ṣe sí ẹyà hmm. orí wọn látòyìn tì. Hmm. kí ló dé tẹ pè mí ní pé pàjáwìrì. ìbí ronke ògiri létí ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe ní kó wá rí mi bí. Mm. yes. Hey, I'm here now so kí ló ṣẹlẹ̀. I want custody of my son. Mo need ọmọ mi. Your son? Yes. What son are you talking about? <laughs> ah, but then take care of him. Ah. Anyways ṣé kí n wá gbé fúnra mi ni àbí wàá bá ń gbọ́ ọmọ mi wá. Mm-hmm. gbẹngbẹ tí ẹ lè ní. ọmọ òwúlẹ̀ wa náà ọmọ òwúlẹ̀ wa gbọ̀ngàn which one. ẹ ẹ Ìbírúnkẹ́ má tọ́ mi o ah. àkúfọ́ ìgò ni mí mo dẹ̀ dúró tìkanra tìkanra má jẹ́ kí n wojú ẹ o <laughs> má jẹ́ kí n wojú ẹ Ìbírúnkẹ́. oríṣiríṣi o kò má sí kọ́tẹ́lẹ́ ò ní rí o ebi má rò bóyá kò gidi kan lè pè mí fún bẹ́ẹ̀. Well, now I see that you're sick. Ah. Yes. I'm sick, abi. You are sick. Boye, èmi ni mo sick ni, Boya wọ́n ni, we shall see. That is my baby boy. My handsome boy. What is your name? Adiraku. Do you know me? Yes. Who am I? Your daddy's friend. No. I'm your father. I'm your daddy. Eh? What are you doing with my son? What do you see me doing? What are you doing with... Safura! Are you possessed? Are you possessed? Are you mad? Ẹ̀mélòó ni máa sọ fún ẹ pé kó má máa fi ọmọ mi nìkan sílẹ̀? Tó fẹ́ káṣá ayé mi lọ́rọ̀ lọ ni. Ìyìndá fi ilẹ̀ yín wo tẹlifíṣàn lèmi fi lọ sí nǹkan kìsìn àṣàbí ìṣubú mi bọ̀rọ̀ ẹ dádì lójó kò mọ̀. Ìwọ gọgọ lọ́rọ̀ wa, ẹ̀rẹ̀ ah. bá mi nílé. Ṣé ìkọ̀kọ̀ ò ṣí ẹ ṣá? Ọ̀rẹ́ dádì kí ló mú ọtọ̀ wá sí main living room? Kí ló ń ṣe bíbà tí ọmọ mi? Ó yá, take my son right now take him to his room Go kó dé le ilẹ̀kùn gbẹ́ngbọ́n and don't come out till I tell you to do so oya oh, right now. okay okay. look at this look at this look at this twat. ìbéèrè ọ̀gá. kọ́lé dọ̀wọ́. mo mọ̀ ẹ́ pé o. kọ́lé dọ̀wọ́ kọ́lé dọ̀wọ́ kọ́lé dọ̀wọ́ èmi ló ní mo pè é ṣọ́ ara ẹ ṣọ́ ara ẹ mi ò kì í ṣe ẹran rírọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ nǹkan tí òun wá nídìí akọṣu wàá kàn nídìí ewúra <laughs> kí ló dé. ẹ̀mí mọ̀ pé ò ní wọn kún jẹ́ ẹ wá sọ fún ẹ èmi gan ò ní gbà láàbọ̀ <laughs> ó lè wá báyé mi jẹ́ èní yìí ni o kò ní dọ̀là gbọ́dọ̀ gbé ọmọ mi kú òun you must be sick ọmọ ìwọ bẹ jóná ṣe bí wàá tí mo lóyún fún ẹ ọkọ olófẹ̀ẹ́ o ní pé o ò fẹ́ kí wọ́n kó sáàárín ìwà àtìyàwó ẹ̀ tó wà lamẹ́ríkà and that was why you introduced me to your friend toyúntoyún. nígbà yẹn ni ẹ bọ báyìí mo fẹ́ gbọ́ ọmọ mi ìbírú ń fẹ́. ọmọ ẹ wo wá arákùnrin mi ò kì í ṣe ẹran rírọ̀ o mo ò ṣe ẹran rírọ̀ o owó ẹ̀jẹ̀ owó ojú pípọ̀ mi owó ojú pípọ̀ mi ọmọ ìwọ ń bẹ̀ ọmọ wo ló fẹ́ gbà. rọ́pò tó wà nù lẹ́yìn mo fẹ́ gbé kó nù lẹ́yìn. àgbàyà ni ẹ aláìlójútì ni ẹ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ ìkàdé ni ẹ. fi sílẹ̀ ọmọ mi ni fẹ́ mú. kọ́lédowó kọ́lédowó ìbírọ̀ǹkẹ́.

ṣẹlẹ̀. àwọn àgbàlagbà hmm. wọ́n ní àtàpà kò ní í ṣe nígbọ̀wọ́ ọ̀ka hmm. ọjọ́ tí àtàpà kò yí bá ti gbé kò bèbè lọ́wọ́ kù hmm. ẹni tó wá sílé ayé tí ò lọ́mọ ilé ayé asán wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo fẹ́ bèrè ọkọ lọ́wọ́ ẹ̀. ká ní òun obìnrin. Yes. tí o dẹ̀ fi gbogbo gbèsè ayé ẹ̀ tó fi tọ́jú ẹ̀ àtọ̀wọn àtọmọ tó bí kóbìnrin yẹn wá pè ẹ́ kó sọ fún ẹ wípé ọmọ tí òun bí fún ẹ o tóun pè lọ́mọ ẹ wọ́kọ́ ló ní o how will you feel? nígbà tí ò ya wèrè tí ò sínwín táyé ò dẹ̀ ṣe á lanu á sọ fún mi pé èmi kọ́ ni mo ní màá bá dán tán bí owó. ah òun gan ní lè sọ bẹ́ẹ̀ o i'm sorry. péjú pè mí láti bíi. ká sọ máa sọ bí oṣù oṣù méjì sígbà tá a wà ìṣá hmm. gbogbo ẹ̀ tó kọ́kọ́ dé lóyìnbó máa sọ̀rọ̀ dáadáa máa sọ̀rọ̀ bọ́ mo sense pé ìgbà tó tó stage kan pípé yẹn ó reduce tí n bá pè kò ní gbàgbọ́ gbà mí a give you excuse kan ó yá ó ti ń di ẹ̀kan lé mẹ́ta ah. ó yá ó bẹ̀ sí di ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ìgbà tó tẹ̀ tó stage kan kò tiẹ̀ di aago mímọ́ rárá. Péjú. Yes. Ó wá di yeah, last week yeah. Hmm. Friday maybe yeah. Monday good. Bó ṣe pè mí fún ah, ẹ nìyẹn. Àbájá ẹ̀ ń tẹ̀tẹ̀ fẹ́ dá ẹ̀fẹ́ lẹ̀ pé à ah, á dúpẹ́ òòjà parí báyìí o. The next thing ti máa gbọ́ lẹ́nu ẹ̀ ó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò jẹ́ kọ̀ọ̀kan ni. Ah, Wọ́n wo ọ̀gbẹ́ni farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ o. ọmọ dáre yẹn hmm. ìwọ kọ́ ni bàbá ẹ o. ah irọ́ ni. òun dẹ̀ ti gbé ọmọ wá fún bàbá ẹ. you must be joking. mo ní mi ò gbọ́ ẹ dáadáa o olówó ẹ bó bá ṣe rán ìlétí mi ṣá lè gẹ̀gọ̀. are you joking. mo pè ní ẹ̀mejì léraléra kò kẹgbẹ́ mọ́ mo stop láti pè é ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ yìí mi ò bẹ́ẹ̀ dẹ ọlọ́run bá kan sọ wọlé ní àkókò tó ń sọ fún mi ì dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lè kọ̀ọ̀kan sọ mọ́ ibo làwọn tó bí mi. Ah, ah. níbo nílé ayé dorúkọ yìí obìnrin ah, obìnrin máa burú o péjú ó ń sọ pé ìwọ kọ́ ló lọ́mọ yẹn. kí ló fẹ́ ṣe é kí ni mo fẹ́ ṣe ṣé mo fẹ́ sọ pé mò ń fight ẹ̀ pé ẹ kíní kan ẹgbẹ́ ìṣàsùn tí n bá padà fight ẹ̀ ṣé ó fẹ́ sọ fún mi pé in fact tó bá padà pè mí lálẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ yẹn o mo cracking jokes kíní kan this and that tí n bá padà gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ anytime tí n bá rí ọmọdé yẹn ọmọ àlè ni màá máa pè because ìgbẹ́ kékeré létí àwọn ògbẹ̀yìn tẹ́sán ká nù kú tójú bá kò bẹ ibẹ̀ lẹ̀mí máa wà. alaka tó bá jẹ́ mi ni ah no ma drag ẹ ẹ i fight it out. i will never fight anything. no ọmọ tó ti ń rè bọ̀ láti kékeré. kò ní kankan ṣe gbogbo nǹkan tí ọlọ́run bá dà sí ọ̀nà gbàdá a máa yọ ẹgbẹ́ kọtì àní láti máa yan ní tábà fẹ́ kó jóná tẹ́ ẹ̀ bá yan tó mú gbàkọ́ kó máa yan báyìí ó máa jóná kò ní ṣe jẹ so kẹ́ẹ̀ má sọ mi dẹ lẹ́mi kúkúrú jẹ́ kí n fèsì lẹ̀ lẹ́wù yẹn lẹ́ka jù náà wọ́n. the life must go on that is me gẹ́gẹ́ bí àwọn tíátà òkú tó máa ń ṣeré wọn lọ́wọ́ wọn á ní show must go on. ah obìnrin. Ah. ìwọ ni mo lè open up fún no another person. it's alright. ẹbí mi gan mi lè sọ. Ah, ah. ọ̀gá. I mo yẹn ronú bí n ṣe fẹ́ jáde ní náà ló kan wọlé yẹn. ok èmi ò mọ̀ pé nǹkan tó tóbi báyìí àmín. Ah, ah, bàbá olóyè bàbá olóyè. olóyè làpẹtẹ ọ̀rẹ́ mi tó ṣù ọ. mo wà pa ọ̀rẹ́ mi tó ṣù ọ. lọ ewu lẹ ṣe ṣe wọn dáadáa. ẹ̀rín ń bọ́ lẹ́nu ẹ̀. Ah, ṣé kí n ọlọ́run fẹ́ kó sọ̀rọ̀ wa ni. ẹni ẹ eh, báwo báwo night ah, ẹ̀yin náà kọ́ mi. ètò ìlú kẹ́kẹ́ mo rí kójú yẹn ti rẹ̀. Eh. Eh, ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀lẹ́ ṣùgbọ́n. ọ̀dà má bínú ẹlẹ́dẹ̀ẹ́ jẹ́. Ìbíròǹkẹ́ lorúkọ ẹ̀. Ìbíròǹkẹ́. Ọmọ dáadáa dẹ̀ ni. That's good. Ìbíròǹkẹ́. Sir. Ọ̀rẹ́ mi kì í ṣàǹsọ five and six mi lójókòó yìí ọ̀túnba alaka, alówó má fi ṣègbéraga ló ń báyàn jà ló ń fa wàhálà ibi tán bá fi yọ ẹ̀ sí báyìí ibẹ̀ ló máa ń ṣomi sí. ẹ̀ẹ́dọ́lọ́run rẹ mi ó kàn ṣe introduction yẹn lérè fè ni ó ṣe ní the proper way ògùngbà tó máa dá kọ́sàn-án ní chief alaka alaka kẹ́ẹ̀ alákà orúkọ tèmi gangan ni chief ọ̀túnba eégún gbogbo ìlàró pátá ẹ̀ka fàtàwá fìyẹn sílẹ̀. gbogbo ìlàró in general. orí ẹ pé lábẹ́ aláṣẹ ló gbé ilé nìyẹn. àwọn ọba lábẹ́ àbọ̀bà <laughs> lábẹ́ ẹ̀rí sọ pé kò má tù kò má tù gbogbo ẹ̀yìn tí ìfẹ́ bá wọ ní ojú ìfẹ́ tí wọ́n dára wọ̀rẹ́ dùn ẹ̀. ọ̀tún ayégún ló wà lórí ìjókòó gbogbo láàrú so no problem nǹkan tèmi kàn fẹ́ látọ̀gbọ́ ẹ̀ ni pé kó máa bá mi tọ́jú ẹ̀. ẹ̀yin sọ pé kí n máa bá yín tọ́jú wọn hmm. àbí mi gbogbo ló yẹ kí n bẹ ẹ̀yin wípé kẹ́ sọ fún wọn kí wọ́n tọ́jú mi dáadáa ṣe bẹ́yìn náà mọ̀ pé mi ò ní wàhálà mi dẹ̀ ń ṣe oníjọ̀gbọ̀n ọmọ kankan ẹ dẹ̀ mọ̀ pé mi ò kí ń jẹ nǹkan tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ. ọ̀hún ò le. so àwọn oníkẹ́ sọ fún pé kọ́ ṣe mí jẹ́jẹ́. ṣé o ń dìmú o um, ṣe ọ̀rẹ́ mi inú gbogbo wa dùn rápájá a ní ṣàṣetì eh, ohun tó yẹ kó ṣe ó ti ṣe ṣe àwọn àgbàlagbà wọn ní àwọ̀ láwọ̀ àrínú kó wá ṣe àgbọ̀ èdè àgbọ̀ tòwétòwé <laughs> kí n fẹ́ fà ní pé kò ṣe pé babe tó jókòó ti ẹ̀yìn ó gbé sẹ́ńbọ̀ sórí pé òun wá ọkọ èmi náà mi ò gbé sẹ́ńbọ̀ sórí pé mò ń wáyàwó but ìwọ ilẹ̀kùn ní ẹ̀ orinu oríta you know what I need you know what she need. mo wà láàrin méjèèjì. òwò tí wàá ṣe ohun tó yẹ kó o ṣe yìí àdúrà tá a kàn máa gbà sọ́lọ́run bá ní pé wọlọ́run ìrìn àjò tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí kí Ọlọ́run bá láàrin jùlọ kó guide gbogbo wa kí ó bá wa jẹ́ kí oṣù èso rẹ káwa gúnlẹ̀ sí èbúté ayọ̀ kó má jẹ́ èbúté òfo. ẹ ti tàkìsì ọtí gúnlẹ̀ sí èbúté ayọ̀ èbúté wo ló fẹ́ gúnlẹ̀ sí. a sọ pé ó wí bẹ́ẹ̀. ẹ yá. gúnlẹ̀ sí èbúté ayọ̀. israelite. wọ́n fi yẹn lẹ̀ pẹ̀lú fún ọlọ́run bá tí òun bá ti ṣe tán láti tọ́jú èmi ìwọ tọ́jú èmi the normal way tó yẹ kóbìnrin tọ́jú ọkùnrin kémi tọ́jú wọ ní normal way tó yẹ kọkùnrin tọ́jú obìnrin right so tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ mí mọ nǹkan tí o ṣì ń jókòó ṣe ní ibi tó wà ẹ. and then the the Swiss is still occupying you. ẹ bò ló irú rẹ̀ dáradá wọ ni. ó ti sàn sákọ́lẹ̀ ní àbójú sọ́wọ́ orí ẹ̀ fún. mo ń bọ̀ mo ń bọ̀ ọjọ́ tó lọ béèyàn bá ti fi àgbò fún eégún tókùntókùn náà máa ń jùlẹ̀ o bọ̀ eléyìí tó ti wá sọ pé ó fẹ́ gba owó yìí náà kò ṣe big deal but I, will ask you a question jọ my dear nítorí ẹ kí ìwọ mú lọ lẹ́ńbílẹ̀ ní kó lọ fẹ́ enjoy ẹ̀ nílé pé o pàdé ẹni tọ́lọ̀ ń kọ́ mọ́ ẹ right ṣé kí n kò fóun kó máa kọ lọ. ọlọ́run kọ́ ló kọ eléyìí o èmi ni mo kọ́ o. àkọlẹ̀ ọlọ́run fi wọ́n ṣe sábàbí. ọ̀dà sábàbí. Ah, good ṣé kí n kó fún. Ah, ẹ gbà mí ẹ̀rín mà ní ẹ ah, ìdúrógẹ́ question náà bí ẹ. kọ́mọ ọmọ ìjà ọ̀bùn láàyè ẹja rẹ̀ gíní. ó dágbére broda school ìjọba mi bá fọwọ́ ti báàgì ẹ̀ síbí báyìí. èmi ń bí. if ìka ni mo jẹ ní pé ká ní. ó máa burú léèyàn ọ̀kọ́lẹ́ lọ́wọ́ èèyàn tó bá rí irú ẹ̀ yìí tí ò bá sá fún ṣùgbọ́n dá ọ nítọ̀hún ó dẹ̀ wo ṣe sùn o gbé girlfriend ẹ fún ọ̀rẹ́ ẹ tó pè lọ́rẹ́ ẹ tímọ́tímọ́ láì mọ̀ ìpóyún wà nú ẹ̀ wá dé sìn o fẹ́ clear mọ́ máa bí. o dẹ̀ ti mọ̀ náà nìyẹn àṣírí tá à ń bò fún ẹ o dẹ̀ ti mọ̀ so bó ṣe ṣẹlẹ̀ gangan ló ti gbọ́ yẹn. sórí wọ. ah ìkà ni wọ́n náà o ẹ o ṣùgbọ́n o pẹ̀lú ẹni tó jogún kò tẹ́ni tó gún gbé o bó o ṣe fẹ́ jogún ọmọdé yìí ó máa ṣojú èmi pẹ̀lú ẹ̀ màá jẹ́ kó mọ̀ pẹ́rẹ́ tán fà tí ò já náà mọ̀ lórúkọ ẹ̀ ó mọ̀ mí náà ṣùgbọ́n kájọ́ dìde ni kò yà ní sí kankan nu wa láyé ni. lómìnà sọ̀nkájọ́ dìde báyìí. àgbà tó fi tiẹ̀ bá tẹnu jẹ́ àgbà tó fi tiẹ̀ bá tẹnu jẹ́. jẹ́sán gan-an tó lé mi ìpè mi ò ní mọ́ ọmọ mi kò bí ìrọ́lẹ̀ mi lè. rọ́pò rọ́pò. ó tojú sú mi ò mẹ́ni tí mo lè fi òun lọ than to come to you. Ìkíní kẹ̀bẹ̀, ìkejì kẹ̀bẹ̀, ẹlẹ́kẹta tó wà nílẹ̀ kí ló fún mi láṣọ́ránsì pé mi náà ni kí ló fún mi láṣọ́ránsì. Because nǹkan tó jẹ́ pé ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí tí èmi bá ní àkàbà báyìí tí mo dé òkè tí gbogbo nǹkan lọ ìkọ̀kan kan dédé dé lójijì ká dé yẹ ẹ ṣe ẹ̀gbọ́n òdílé ni kí n pè ní tilé yẹn ní àbí tilé bàbá àbí ṣé kí wọ́n sọ pé àwọn ọlọ́run àbá fọ́ fà mi mọ bí tí mo lè yí sí ìdí nìyẹn tí mo fi wá báyìí. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi lákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ kí n kú oríire ká kọ́kọ́ mú pé bóyá ègún ìdílé yẹn ẹ kọ́kọ́ yọ yẹn kú kò ègún ìdílé kan ò ní dá yín láàmú nígbà tí o ti dèmi náà láàmú ẹ jẹ́ ká gbà pé bí ọlọ́run ṣe kàn nìyẹn ṣe rí ìdí tí mo ṣe kí kú oríire ni pé irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì tó yẹ kí wá tèkì decision burúkú àní áà ah, ara ti tàn ó lè pa obìnrin táwọn sọ àbọ̀ rẹ̀ ọ̀dàlẹ̀ kó pa àwọn méjèèjì á nǹkan tí ọlọ́pàá dá sí tíjọba ń dá sí orúkọ ẹbí yẹn wá bàjẹ́ ntẹ́mi máa sọ fún yín pé ṣẹ́rọ́ ọmọbìnrin tó wáì tó lòun lóyún fún yín ẹ̀gbọ́n mi ẹ fọkàn ara yín balẹ̀ tí yín ni ẹ̀yin lẹ lóyún ntẹ́mi máa sọ nípa ẹ jẹ́ a lọ ṣẹ̀tọ́ lórí ọmọdé yìí obìnrin ni àwa náà lè ra máa ń sọ pé obìnrin ló mọ ẹni tó lóyún mo nígbàgbọ́ pé eléyìí ò ń ṣe wérewère hm? ẹ jẹ́ ṣẹ̀tọ́ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ pé àwa la ní àwa ni má tó ti létọ̀ nù ẹjẹ́ àlọ́ṣe. it's all right. ṣe wá rí ìyàwó yín àti ọ̀rẹ́ ọ̀gá lẹ́yìn ẹ jẹ́ káwọn bá ti rán bẹ́ẹ̀ ti fi wọ́n lẹ̀ ẹ fìdájọ́ lẹ̀ sọ́wọ́ lọ. so nǹkan tí mo sọ sí ni pé kí n jẹ́ kí ìbí wọn kí n máa bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó bá tiẹ̀ lọ ẹ ẹ tiẹ̀ máa dúpẹ́ tó bá yẹ pé ọjọ́ ogbó ní gbogbo ilé ìṣẹ̀ṣẹ̀ ń ṣe nígbà téèyàn wúlò fún kankan mọ́ ló wá ṣẹlẹ̀ mọ̀ ikú ẹ̀ máa ń pẹ́ lómi. ṣẹ́rí fọlọ́run kò ní ṣe nǹkan kó má fi àyè ọpẹ́ ẹ̀ sílẹ̀ àti ṣèbóbìnrin yẹn ló àti ọ̀dàlẹ̀ tó fẹ́ wá gbọmọ àwọn ọlọ́dẹ ń sìn bọ́ọ̀lù ń tó bá dọ̀la tóbìnrin yẹn tún takú pé wá wá wá má forí kankan kán lẹ́nu bíbá ìwọ kọ́ ló kí ni kí ló fẹ́ ṣẹlẹ̀ fẹ́ gbàgbé tí wọ́n yẹn. it's alright it's alright to ṣe. Um, ká máa dúró bàtí ọmọdé máa fún wa ní èsì tí wọn bẹ́ẹ̀ ni ó ti di dandan. àjọba débẹ̀ náà lágbára Ọlọ́run tó bá dẹ̀ lọ́rẹ̀ ta lè mú dání àwọn dání tó ń balẹ̀ sàrà méjì náà kò apá ká oṣù. bẹ́ẹ̀ ni. báwo ni yáyà dé. Ah, wọn ò ní pẹ́ wọn kì í ní káwọn lọ kán káwọn dé náà ni lágbára Ọlọ́run hmm? ẹ fọ ọkàn yín balẹ̀. Okay. Yeah. Oh God ẹ̀yin fẹsí balẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí báyìí sí. Ah. ó ń ṣe ọmọ yòókù bẹ́ẹ̀ ni. mọ́mì. ẹ kú jókòó. Alaka. Tàbí mo wò ó. Àwẹ̀rò. Alákàsí ìwọ ló jókòó yìí. Èmi ni of course. Ewu ni ọkọ nínú àwọn méjèèjì. Ọkọ mẹ́rin. Ṣé mú wọn ni? Ha! Agbésìkò ńlá fún mi àti ìtọ́ni. Mo gbá wọn ránúṣ oníṣekúṣe kí ni kí ni kí ni wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ẹ kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ ojú mi ò fọ́ ojú mi ò fọ́ mo rẹ́yìn méjèèjì níbi tí fẹ́ni kura yín lẹ́nu. ẹ mi ò sọ pé mi ò jẹ̀bi àmọ́ mo jẹ̀bi pẹ̀lú àlàyé ni. Hmm. ẹ ṣàlàyé o ẹ jẹ́ àgbọ̀ tiyín. àwẹ̀rọ àwọn àgbà bọ̀ wọ́n ní bàbá rẹ̀ ní bálà bọ́là kì í yábọ̀ rọ̀ ọmọ lówó mà làjọkẹ́. nígbà náà wàá kọ́ ẹ nígbà náà wàá kọ́ mo kò fẹ́ fi ṣe àtẹ̀gùn ọ̀la ni ìwọ ni mo fẹ́ràn ìwọ ni mo mú. ìwọ o lè olójú kòkòrò ọkùnrin o lè fọlọ́rọ̀ bálápá máa ṣiṣẹ́. àwẹ̀rò ó gbá mi ní etí. tó bá tún gbẹ̀mí wa màá tún fọ màá tún gbá ẹ ìwọ ìwọ bẹ́ẹ̀ tó obìnrin ṣàtẹ̀gùn ọ̀la ìwọ kébì wọn wà lẹ́gbẹ̀ẹ́ kan bí amúgbálẹ́gbẹ̀ẹ́ àbí kò pọ́síbù. Awero ìwọ gbá etí tèmi good riddance bad rubbish ní ìwọ bí mo tún mo fẹ́ sunjẹ tẹ́lẹ̀ tó wá lọ́n fi kó para ọ̀dẹ̀ ta ta ta ta ló máa rówó tó máa. ìwọ léèrè pé kí ló ṣe ọ́. ó ní nǹkan kò ṣe ọ́. mami kò sí kankan tó ṣe mí. <laughs> kò ṣe ọ́ mo ti gbọ́ ní sáàdì sùúrù bí ìwọ ló bí mi ni o bẹ́ẹ̀ mi ló bá láyé àbí ìwọ ló bá mi láyé ah! ó sì dáa kò sí ní tó ṣe ọ́ ló ń bì látàárọ̀ ló ti ń lọ ló ń bọ̀ ló ń bì ojú ẹ̀ ló funfun rán rán yàyí ẹ̀wọ̀wọ́ à ah, ó ń rèé tí kankan tó ṣe mí ó kò fẹ́ rẹ̀ mí díẹ̀ ni kò tí kankan tó ṣe mí mẹ́mi lélẹ̀ kò tí kankan tó ṣe mí. òótọ́ kò sí ní tó ọ́ sórí kò sí wàhálà o olórí burúkú tó fún ọ lóyún má ṣàǹfààní ẹni ò fẹ́ ni àdánù ta ló ń tàn kó jẹ́wọ́ fún mi báyìí. mami mi ò lóyún o mi ò lóyún. àwẹ̀rọ ìwọ ò lóyún. nítorí ah! bẹ́ẹ̀ èmi kọ́ ni mo ní oyún inú ẹ̀. Ah, ah. ẹbí léèrè a ti tóṣù mélòó ta ti jà dépò tá à ń ta síra wa sọ̀rọ̀. ẹ o gbọ́n tó sọ olórí ìwà tóun ti jà. Rọ̀dé ah. àti ẹ ti jà. Àmọ́ mo mọ̀ pé mo ti lóyún nínú àná. Àwọn ẹ̀rọ gbẹ́nu ẹ̀ sàn. Mo ti lóyún. Ah. wo oníṣòro o jẹ́ gbé oyún lọ fẹ́ni tó lóyún ah. Ah, àbọ̀rọ̀ kémi ò kí ń rí ẹ ìwà àti lúkú ṣé mo rí yín ṣé mo kí ń rí ìwà àti dàpọ̀ ta tún ni lúkú. lúkú kan náà màmá lúkú ọmọ yẹn elégbò ṣe ṣe ṣe mi ò rí yín ọlọ́ọ̀dẹ bẹ lọ́nà ọ̀dẹ bẹ lọ́nà gbẹ́rẹ́ sọ o lè ìwà làbọ̀ mi lọ́yún èmi kọ́ ló fẹ́ lọ́yún ìwà làbọ̀ mi lọ́yún báwo kọ́ ló fẹ́ tọ́ lọ́yún ó ní wọ́n ní ọ̀dà adójú sí ni adójú sí ni ọmọ adójú sí ni ni ọmọ àwọn ẹ̀rọ mi àwọn ẹ̀rọ mi mi sẹ̀sì òfin mi sẹ̀sì yá lọ́nà nǹkan àwọn ẹ̀rọ yá lọ́nà nǹkan adójú sí mi ọmọ ẹ̀. gbẹ̀dẹ̀ ló ń rọ kókò lágbàlá béwé ṣe ń bọ́ lára agi tí kì í nigi lára bẹ́ẹ̀ náà nìwọ náà ṣe gbọ́ wẹ́rẹ́ á gbóhùn yá àgbọ̀tọ̀mọ àwẹ̀rọ ọmọ àṣàbí pẹ̀lẹ́ wẹ́rẹ́ là á gbọ́ ó yá atare tó wà lẹ́nu ẹ̀yẹ márùn márùn márùn àìsọ̀rọ̀ òdi o kó o máa fọkàn rẹ súre máa fọkàn rẹ súre kó o máa fọkàn rẹ ṣàdúrà máa gbàdúrà fún inú rẹ àti ìwọ náà o ti rù láyọ̀ o sọ láyọ̀ béwé ti ń bọ́ lára igi tí kì í nigi lára àwẹ̀rọ àgbòhùn yá àgbọ́tọmọ àwẹ̀rọ ọmọ àṣàbí àgbòhùn yá àgbọ́tọmọ o ti rù láyọ̀ o o sọ láyọ̀ o ti di dandan àgbòhùn yá àgbọ́tọmọ àwẹ̀rọ fẹ̀gbẹ́ rẹ lélẹ̀ fẹ̀gbẹ́ rẹ lélẹ̀ wẹ́rẹ́ làá gbò àgbòhùn yá àgbọ́tọmọ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lẹ́ ó yá àtàrí ẹnu rẹ máa rún máa rún máa rún máa rún máa rún àìsàn ọ̀rọ̀ òdi o máa fọkàn rẹ súre máa fọkàn rẹ súre àwẹ̀rọ ọmọ àṣàbí kó mọ̀ tù ọ́ mò ń bọ̀ àwẹ̀rọ mò ń bọ̀ kíní àgbo tí mo ń koná mọ́ lágbàlá jẹ́ ń lọ́bọ̀ gbé wá kó wá mú <laughs> pẹ̀lẹ́ wẹ́rẹ́ làá gbọ́ àgbòhùn yàá gbọ́ tọmọ. tó sọ fún mi pé wọ́n kọ́ ló lóyún àmọ́ tó bá dé pé ìwọ́n kọ́ ló lóyún ọmọ wẹrẹ nílé aládìí wàá bímọ rẹpẹtẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ ló ní tó wọ́n wọ́n kọ́ sí mi lọ́rùn alákà lẹ́yìn tí mo bí fún ẹ̀yìn ò jẹ́ bí mi mọ́.

ọlọ́wọ́ ah! ọlọ́wọ́ kí ni mo ṣe ọlọ́wọ́ ọba ah! awẹ̀rọ sọ ìwọ ló fi mí ré tí mo gbàjẹ́ mi tó ṣẹlẹ̀ sí mi láyé ẹ lè ní kí lè ṣe mí àdúrà ìjọba ẹsẹ náà jẹ ẹ gbogbo tó ṣẹlẹ̀ ẹni tí mo ká tẹ wá sọ pé irú ẹni tí mo mọ ọmọ mi tó yẹ kí n máa fi yan ọgọ fún gbogbo àwọn tó tó wà pàdé pẹ̀lú mi láyé ẹ wo bí tí ọlọ́ọ̀ tó gbà yọ sí mi ẹ kò yé mi ó ṣe dáadáa sí mi wáyé ẹ ṣé ìyẹn ni pé bọ̀dá mi ló padà fún ọmọ lóyún ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa rárá. ara ló ta mí. ara ta yín irú ara o ni ìbá ta yín sẹ́yìn ẹ̀ máa ń ipò tẹ wá yẹn èèyàn kì í lo àwọn kó fi sọ̀rọ̀ òdì gbogbo tẹ bá sọ ń gbà yẹn àjẹni ẹ wá ń tara ẹ̀ ah. ó jà kátẹ̀ wá ní wọ́n fún inú yín gbà tí yóò jábọ́ látọ̀run ṣe bó ní mọ̀lẹ́bí kẹwàá délé o pé à ọmọ yín ló fún mi lóyún ó yá òun ni kẹwàá wò ó yọ ọ ní tẹ́wọ́ gbà ṣe solution wà ní. ojú mi ẹ wojú mi ṣe bẹ́ẹ̀ sọ pé bàbá mi ti kú ni. Ah, mi ló fún mi lóyún èmi ni sẹ́ẹ̀lì bàbá mi ìgbà tẹ lóyún fẹ́yàn ẹ tẹ lóyún fún ẹ kò jábọ́ látọ̀run náà ṣé bẹ́ẹ̀ lè gbọ́ ọmọ ẹ gbé wá fún àwọn mọ̀lẹ́bí wọ́n máa tẹ́wọ́ gbà ní. ẹ ṣe yí dáadáa o. Yeah. Fear a team.